أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمزه ونفخه ونفخه بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته Adá ọpẹ́ tó pọ̀ fẹ́ràn Ọlọ́run. Adẹ̀tọ̀rọ̀ ìkẹ́ àti ìgẹ̀ fánàbí sallallahu alaihi wasallam. Abẹ Ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo. Ramadan fourteen forty seven ó di méjìdínlógún lẹ́nu mo rò pé mo bàbá mi. Ọ̀la Sunday yóò di nineteen. Ọ̀túnla Monday twenty láti òru monday mọ́júmọ́ tuesday lọ ó di ẹ̀sìn ẹ̀kọ́ eré àṣà lọ́ọ́lé a máa wá láyé látúlọ̀ kọ́dẹ̀rù ọlọ́njẹ́ àṣekò bẹ̀rẹ̀. muslim forum ní ìlú wa tí a wà yìí tí gbogbo liberty academy ìbí ìroko mo ṣe wò lára kínní adéwọlé àjù ẹ má bá ń sọ lọ àti bẹ́ẹ̀ lọ àti bẹ́ẹ̀ lọ àti bẹ́ẹ̀ lọ ó dún ọ̀nà gbogbo ẹ mọ́ra wọn abẹ́lọ́run èròǹgbà wa ní dáadáa tá a gbà lérò tá a fi ṣètò ọlọ́run ọlọ́run jẹ́ ọjọ́ láyé àtọ̀run tí nǹkan bá wá ń dà èèyàn máa rí àwọn èṣù bèrèké a máa ṣẹlẹ̀ téèyàn fẹ́ rí àwọn ẹni èṣù àbáwọn tó jẹ́ pé ayé ló tóbi lẹ́mìí wọn kì í ṣe tọ́lọ́run wọ́n fẹ́ wá máa rúgbó ọlọ́run jẹ́ káráyé lọ ìgbìyànjú yìí èṣù ti máa ń pèèyàn yẹlẹyẹlẹ pé àwa náà tó lọ dá ti alẹ̀ àwa náà tó dá ti alẹ̀ yóò máa di bíi mẹ́jọ mẹ́ẹ̀ẹ́dógún tí ò tó pé àtọ̀ àmọ̀ ṣe kí ni o ọlọ́run jẹ́ kí n sùn ọ̀rọ̀ ayé ọlọ́run sàn ilẹ̀ sàn. lẹ́yìn ẹlẹ́yìn jẹ́ kí n bọ́ sínú tọ́píìkì sẹ́ẹ̀rí tọ́píìkì yìí mo ń wo bí mo ṣe fẹ́ ṣe ẹ̀pẹ́ lásìkò tẹ́ fún mi wàláyé tí mo pìpì àbí ní tó dá mi lójú two hours ò lè tó ṣùgbọ́n màá bí màá ṣe summarize ẹ̀ wọ́n kúkọ́ wá summary nsukù torí nǹkan ńlá méjì ilẹ̀ ni a sọ a fẹ́ sọ̀rọ̀ iná àtàwọn tí ó wọ ná ọlọ́mọdé ajẹ́ a fẹ́ sọ̀rọ̀ àlùjànnà àtàwọn ọmọ àlùjànnà iṣẹ́ wo ni wọ́n ó ṣe ìròyìn wo ni wọ́n ó nílà ìgbádùn wo ni wọ́n ó rí bẹ́ẹ̀ ìyàwó lọ́mọ náà máa jẹ. ṣé nígbà tí mo pèpè àwa àti pàápàá ńgbà mo débi ọ̀rọ̀ ọmọ náà wàláhì mo sunkún fúnra mi wàláhì làásì omi ń bòde lójú mi ẹ̀rù ń bà mí pé wọ́n lọ́mọ ọwọ́ àdàbí ìgbà mo ti ṣe àìmọye lẹ́jọ̀ lórí ọ̀rọ̀ àwùjọ náà àti náà mo ṣe ń bó ní Ìbàdàn mo ṣe ń bomi ṣùgbọ́n nínú ẹ̀kọ́ táwọn àfa àwa kọ wa tó o bá ní lẹ́jọ́ o àti sẹ́ one million tó ṣe research tó ka àwọn nǹkan míì ó tún tuntun ó wá dàbí ìgbà tí ń àwọn nǹkan kan rí ni mo ṣe ń rọra mi ọmọ wa òdodo wàkúùdù anásù wàlẹ̀ ìjárọ̀ mo ti bẹ̀rẹ̀ ṣe rí iná ni màá fi bẹ̀rẹ̀ màá wá parí náà ara adab táwọn àfáà máa ń kọ́ wa ni pé tó bá ń tìlà wà Kùránì lọ ọwọ́ adébí kan wọ́n wá ń sọ̀rọ̀ jàǹnàmọ̀ dọ̀ mọ́ sọ́ọ̀pù bẹ́ẹ̀ lọ́gbọ́n tó kà síwájú ibi tí wọ́n ti sọ̀rọ̀ jàǹnàmọ̀ ni kò ṣe kí ni o ibẹ̀ ni kò lọ sọ́ọ̀pù ọba ṣe tẹ̀síwájú àyà ìrọ̀rọ̀ jàǹnàmọ̀ má dùn bẹ́ẹ̀ bó ṣe kó o tú ọ̀rọ̀ kan àbí méjì inú àyà mi ẹ mọ̀jà máa dúró bíi jáàna mọ́ kọ́mọ́ bàá jẹ́ pé bíi tákàgùn ọ̀rọ̀ wá sí inú náà ni. bẹ́yìn elétò ṣe gbé ẹ̀kọ́ fi àlùjá náà ṣáájú ẹ̀fí náà tẹ̀lé èmi yá dorí ẹ̀ kodò pẹ̀lú táwọn àáfàá wa ti kọ́ wa. ẹ̀yin ni dwellers of paradise and dwellers of hellfire èmi yá sọ di dwellers of hellfire and dwellers of paradise ká lè parí ọ̀rọ̀ wa sínú òkè ni o àlìjàn ọlọ́run abíọ́ àlìjàn náà ni ojú àjókòó gbẹ̀sán. sáré iná hmm, ọlọ́run àwọn àáfàá ní iyà dárù lẹ́tí àádáha lọ́wọ́ lèlè káfìrí nàbí àlìmọ̀kábìbí nàlẹ́ rúṣùlì wálé lè mọ̀tàmárì dínà àlátọ́ àti wàtìbáyì dínì hí wàtẹ́ríkì máa ṣìyàtì sẹ́ẹ̀rí tá a bá ń sọ̀rọ̀ iná torí àwọn kan bẹ̀ dò ní wọn ọ̀gbà pé náà ń bẹ̀ o mọ̀ ń bọ̀ wá sọ́dọ̀ wọn ń sọ kéékèèké náà nínú ni ààyè kan ni tó jẹ́ ìjọba ayé a máa ní ẹ̀wọ̀n wọn a máa ní prison sẹ́ẹ̀lì tí wọ́n ó júyàn sí àáfàá tọ́ ọ bá ń lagídí tọ́ ọ bá lọ́jọ́ méjì mẹ́ta lẹ́wọ̀n ó rí pé nítorí olóòlè ṣe lánàá ó ṣe sọrẹ́dẹ̀ àti apologize máa apologize nígbà tí yàrá bá jí ọ lẹ́wọ̀n tọ́ ọ bá rẹ̀ ń tó tilẹ̀ ẹ̀wọ̀n rí ẹ̀wọ̀n tayé tún rè ìgbádùn tó wà ń bẹ o wọn ò ní jù yín inú jáàná mọ́ ń bẹ o tó ń ti bẹ́ẹ̀ wàhálà ìtọ́ba rẹ̀ ń tọ́ lẹ̀ ẹ̀wọ̀n tó ní pé wàhálà rè ọyà sọrẹ́dẹ̀ àti apologize fọmọ ọdún méjì yóò ní àtẹ́bá ìdọ̀bálẹ̀ gan máa dọ̀bálẹ̀ báyìí torí kò ti rí yàrá sẹ́rí iná tá à ń sọ yìí ànárù ọlọ́run nìkan tó dá sánmà àtìlẹ̀ tó dá gbogbo èèyàn àwọn kágbó tó gbàgbọ́ ní ọlọ́run gan sẹ́yìn tí ó gbàgbọ́ ọlọ́run bá ń bẹ ní ọgbọ́ ọlọ́run gbọ́ àwọn mọ̀lẹ́hìndún àwọn atheist. àáfàá ní ilé kan ní ààyè kan ní tọ́lọ́run ti prepare rẹ̀ specially prepared ọlọ́run ti pálẹ́sẹ̀ ilẹ̀ fún àwọn wo àwọn kèfèrí ẹ máa gbọ́ o àwọn tó àwọn aláìgbàgbọ́ nú ọlọ́run àwọn tí ọ̀gbọ́ ọlọ́run gbọ́ wọn àgbà orígun ìmánì mẹ́fẹ̀ẹ̀fà gbọ́ àwọn tí ò gba ìsìláàmù gbọ́ wọn àgbà orígun ìsìláàmù márààrún gbọ́ alimokadibina lirusuli àwọn tí wọ́n pe àwọn ànábì ọlọ́run nírọ́ ẹ ti pe ànábì ẹ̀yọ̀ kan nírọ́ ó ti pe gbogbo àwọn ànábì ọlọ́run nírọ́ ni mo ṣe máa ń sọ tá a bá dọ́dọ̀ ọlọ́run àwa mùsùlùmí ò ní ní problem jù ó ní problem christians ó ní problem oníṣẹ̀ṣẹ̀ máa ní problem èmi gba jésù gbọ́ ṣùgbọ́n mi ò gbà lólúwa àtolùgbàlà torí jésù gan fún rẹ̀ kìí kọ̀ sọ́kólúwa àtolùgbàlà lòun as a comparative religion nígbà táwa yunifásitì àṣẹ díẹ̀ gbogbo àwọn lẹ́tọ̀ alájí dàúdù àmọ́wọ́ alága gbogbo àwọn alájí yusuf akadibu náà tá a máa gbọ́ atọ́láwọn ẹ̀rí báìbù gan gbọ́ ìsírẹ́lì olúwa ọlọ́run wa kéde o ọ̀kan ní ṣé jésù wa lolúwa o sólúwa náà wà lè wọ ẹ̀yìn ni wọ́n kan jésù má ni gbogbo àwọn tó pànà bí ọlọ́run ẹ bá pànà bí muhammadu rọ tiẹ̀ ọlọ́run ẹ bá ànàbí ní orúṣùlẹ̀ àwa ò ní problem àwọn tó pe àwọn ànábì ọlọ́run ní rọ ọ̀rọ̀ wọn dàrú inú náà wọn lọ. alimutamaridin alatọ àti àwọn tí wọ́n àwọn aláyàǹkókò nàkí àwọn agbẹ́rùgbọ́nrí àwọn tí wọ́n sọ pé àwọn ò ní tẹ̀lé tọlọ́run àwọn ò ní tẹ̀lé díìnì yìí ẹ̀sìn Islam tó jẹ́ ìyapa ọlọ́run yẹ àwọn ò gbé ìyapa ọlọ́run jùlẹ̀ àwọn ọmọ sẹ́lọ̀ ni tọ́lọ́run bá ní ọ̀dà akamọ ọtí làwọn máa tọ́lọ́run bá ní ọ̀dà akamọ èlé nínú àdánwò tó wà ní nàìjíríà lọ́wọ́ báyìí òun lówó èlé ọwọ́ adáàrin mùsùlùmí kódà àmàmù mọ́mọ́ èlé lórí application àwọn tí wọ́n ń bà ló kọjá wọ́n wá ń sẹ́ndì mẹ́sẹ́jì sáwọn kọ́ńtàtì ẹ̀ ní WhatsApp wọ́n wá mọ́ ba ojú píjọ́ rẹ̀ jẹ́ lójú wọ́n ṣe tí ó dúdú báyìí ọlọ́ni ẹ̀ mọ́ ìyàwó èlé wọ́n ti á di pé kò nídìí kẹ́ ẹ wá sọ́fíìsì wa ẹ̀ yá lórí application wọ́n ti bà gbogbo information rẹ̀ píjọ́ rẹ̀ everything tọ́ ọ̀bá sanwó máa bọ̀ ló kọjá ọlọ́ni ẹ̀ mọ́ ṣe sí ẹ̀ òbí sì náà ṣe ti tọrọ fọ́nkálé lónìí ọmọ obìnrin mélòó ni wọlé ọkọ àti virgin ṣe bẹ́ẹ̀ ìyá àgbàlagbà lẹ́jọ́ kọ́ yìí nílẹ̀ yorùbá ń jó ní ọmọ tó bá wọlé ọkọ tí èsè virgin tí ò gbé ìbàlẹ̀ wọlé ọkọ ìbànújẹ́ ni fáwọn òbí ẹ̀jọ́ kejì wọ́n pàròkó òògùn ránṣẹ́ sí wọn ni ṣé bẹ́ẹ̀ lórí lónìí ṣèbọ́ ọmọ táyé bí lẹ́yìn náà láyé ń pa ọmọ jáàná mọ́ táyé bí sọ yẹ kọ́ ọmọ jáàná mọ́ wà lọ́lé tíá. àwọn tó jẹ́ pé wọ́n ń yapa ọlọ́run wọn ò tọ́lọ́run kan ẹ sáà mọ́ ntọ́lọ́run bá ti ní eléyìí ọ̀dà wọn à ní ṣe eléyìí ọ̀dà ni wọ́n máa ṣe fàyò àdìbùhùmọ́lọ́ wàyò kùsí ìmfíà ọlọ́run wà á jẹ wọ́n yà nù ná yóò dẹ̀ yẹpẹrẹ wọn yóò dojú tì wọ́n nígbà tí n bá ń bá a lọ wà láì ìyẹpẹrẹ tó tóbi jù òun ni kéèyàn owó náà ìwọ tí wọ́n bá gbọ́dọ̀ ẹ lọ pé lọ gbẹ́nu sí máìkì lágídígbò gbogbo ayé wa ń wo facebook page ẹ ìkànsẹ̀lẹ̀ tó síbi tí mo gbé bàbá yẹn sá kúrò ládùúgbò bàbá sákúrò ládùúgbò pé ah ìdójútì rẹ̀ jẹ̀mọ́ just radio station Ìbàdàn ṣùgbọ́n mọ̀ kò ní Facebook page àwọn bloggers wọ́n wà máa kọ́ tiẹ̀ wọ́n máa wá share èèmọ̀ rẹ o èèmọ̀ ń bàdàn ìgbà tí ọba ìdàní ọ̀sẹ̀ kan èèyàn ten million tí wọ́n tọ̀sẹ̀lẹ̀ sí ọ tó ọba ti ádébì kan ah, bàbá yẹn jẹ́ mo rí omi lójú Facebook page ojú wa bàbá ò lè jáde ládùúgbò torí bó ṣe kí ni o ọ̀nà ìyàwó ẹ̀ tíyàwó fi kú mo mọ ibi ilé tó ti ṣẹlẹ̀ nítòsí ibi tí mò ń gbé kó tó wá di bọ́ọ̀lù kódà ọmọ ẹni yẹn wá bá mi nígbà tá a jọ sọ̀rọ̀ pé ọ̀la ìdádì àwọn le kì í ṣe pé fẹ́ẹ́ nàmọ́ mi àwọn ọkùnrin àṣùgbọ́n èṣù gbọ́wọ́ wọn ni. ọmọ ẹgbẹ́ ojú tó ń tì ládùúgbò létà lòun náà firi òun kọ́kọ́ kó kúrò ládùúgbò ọlọ́run má kí ẹ̀pẹ̀rẹ̀ ó ṣe wá. ṣé rẹ̀ tọ́ba tún wá gbé lọ sí BBC àbáwọn ibi tẹ́ rò pé ní ó yóò ti máa wòyàn ojú òtí onítàn ó ń tàn wọ́n yẹpẹrẹ sẹ́ẹ̀rẹ́ ni tó yẹpẹrẹ òun lẹ tó bá wọ jàánámà ọlọ́run náà dẹ̀ sọ bẹ́ẹ̀ torí wípé ẹni tó bá ti wọ̀ náà fàkọ́dí àkàzá ìtàwù ìwọ ọlọ́run ó ti yẹpẹrẹ rẹ̀ odó títì ọ̀rọ̀ ẹ̀ dàrú ọlọ́run wà yẹpẹrẹ gbogbo àwọn tí wọ́n níròyìn tá a sọ yìí la ọlọ́run wà dójú tí wọ́n lójú gbogbo ayé ìyẹn la sọ fúnra wa ojú tí ọba tí ọ láyé kó tí ọ sáti mọ wọná lọ́dọ̀ Ọlọ́run wàláì tó ọba lọ wọná lọ́dọ̀ Ọlọ́run ìdójútì tí ò tún lè sí àpálẹmọlẹyìn rẹ ni Ọlọ́run ṣàánú wa o torí pé mi lásìkò máa máa fò àáfàá níta bá tiẹ̀ lọ wò ó gan ṣe bẹ́ẹ̀ gbọ́n tọ́lọ̀ ọba gan sọ ó ní láyé stẹ̀wí asaabu nari wa asaabu lè jànà asaabu lè jànà tì í umulfaizun ọlọ́run ní ah, ẹ̀fẹ́ fi wéra wọn ọmọ àlùjáná àtọmọ náà wà láì wọn àjọra wọn ọlọ́run láwọn tó bá wá wà àlùjáná àwọn náà jèrè àṣẹ tí ọba ti wà àlùjáná tọwọ́ náà àwọn náà ṣe kí ni umulkhasiruna àwọn náà ṣòfò ìyẹn nìkan tó kọ́ àáfàá ní sí mọ́sálà kejì mo fẹ́ mọ́ mo kéékèèké àti gbọ́tùmọ̀ náà bá wọn masala kejì òun ni wípé gbogbo ẹni tó bá fẹ́ jẹ́ mùsùlùmí òdodo ó fẹ́ jẹ́ mùsùlùmí lọ́dọ̀ ọlọ́run àlì ìmánu bìnárì wàdábìhá àlì ìmánu bìnárì wàdábìhá èèyàn ò nígbàgbọ́ pé àtàbà ah, tí wọ́n jí wa dìde tá a ṣe sírò ṣẹ́ fari kún fìlì jana tiwa fari kún fi sáyìrì àwọn kan sórí ibú wọn wọ̀nà àwa olóríire awàlùjánà ọlọ́njẹ́ ajẹ́ kan nù wọn. ọlọ́wọ́n bá ní wà náà ẹ máa gbọ́ mi o ẹ bá ní kò sí ti ń jẹ́nà àyíká mi tiná wà kú náà tùrọ̀ ọba wà ìgbà ọmọ àyíná làmàbí ọ̀hún sóòlù àwọn dèdèrè kan nìyẹn wọ́n ní táwọn bá ti kú tá a ti dé egun a ti di èèpẹ̀ a ti jẹ́ra wọ́n tó wá jí wa dìde ara àwọn ẹ̀wọ̀n náà àrùjẹ náà èyí mùsùlùmí gan ẹnu ẹnu yínú ẹ̀ ń parọ́ kò sí iná kankan kò sí iná kò sọ lọ́wọ́ ọ̀gbọ́n lọ́gbọ́n wọn ọ̀gbọ́n náà gbọ́ gbogbo ẹni tó bá ń rí báyìí ẹjẹ́ àṣẹ wá àṣì fún ẹ tó bá wà lágídí wà láìkèsí tá a máa bá yàn á jù ṣèbí kò sí náà níjọ́ tọ́lọ́ ń bá gbéná dé ọ̀yá gbọ́dọ̀ lọ court of appeal ọmọ pé òfófó dídí ìjọ náà ìjọ tí ò gbogbo adájọ́ tani jẹ́ chief judge kẹ́nu kó pọ̀ rani limani limuluku liyawo lila ìlúwa ìdìlẹ̀ kọ̀ọ̀hán tani jọba tani jẹ́ president tani jẹ́ governor níwájú ọlọ́run kẹ́nu kó pọ̀ rádànù tani jẹ́ chief imam. tani jẹ́ sheikh tani jẹ́ alámọ̀ tani jẹ́ mọ̀tọ́mọ́tọ́mù tani jẹ́ mọ̀kádámù níwájú ọlọ́run kálukú ẹ̀kọ́ pàṣánná tani ọlẹ́gbẹ̀ẹ́ ta tani ọwọ́jú ọlọ́run ọba limani mọ̀lùkù lèyàwó lèlà ẹlẹ́wà ìdèlọ́kọ̀ ha ọjọ́ tó yẹ kálukú ọ̀pàrẹ́ ẹni tó ní jẹ́ gàgà tani èlò lóní tani jẹ́ Dangote wájú ọlọ́run tani jẹ́ dantata tani jẹ́ arisọ́kọ́lá òkìwọ́ọ̀dù tani jọ́tẹ̀dọ́lá tani jẹ́ Bill Gates tani jẹ́ gbogbo àwọn olówó tẹ́ ẹ mọ̀ wọ́n pòórá lọ́wájú ọlọ́run náà kí ni jẹ́ kí mo lówó ní láyé owó òfò lóní ọkọ̀ pòórá wájú ọlọ́run ọlọ́run àṣẹ̀ṣẹ̀ yọ àwọn olóríire olówó lọ dáńtà táwọn olówó lọ́pọ̀ náà sórí tọ́lọ́run kódà wọ́n tún sinmi sí màdínà gbà mọ́ kú ọlọ́run ẹ̀sẹ̀ wàá máa yọ àwọn ẹni tí ẹni kéde pé owó rẹ ní ọ̀wájú oníyìíwájú ọlọ́run tó bá wá rí bẹ́ẹ̀ àwọn tó wá ní òsì náà ẹ bá mi kóòtù àyà ìfún wọn Quran chapter seven verses forty four to forty five ọlọ́ni wà náà dá asábùlì jannati asahabanaaru ankọ́dí wájáde náà máa wà àdáná rọ́bù náà hakọ́ fàálì wàjà tó máa wà àdá rọ́bù kò máa hakọ́ kọlu naam. فأذن مؤذن بينهم اللعنة الله على الظالمين ẹ ẹ kó ti aya ìfọ̀n tó bá tó bá di lọ́dọ̀ ọlọ́run àwa ọmọ a máa wá aṣọ lẹ́ni tí ń náà ṣe yẹ̀yẹ́ lẹ́ni tó ń fi rinlẹ̀ pé sórí pórí yín ò pé àṣẹ ẹ̀yin mu àpọ̀dà yìí a máa wá sọ fún wọn ọlọ́lọ́mọ àlùjànnà á wàá pè àwọn ọmọ aná. pé tó ẹ̀yin tẹ́ ẹ ní ọ̀sán kò sí ná àwa ti wà lálùjànnà báyìí àwọn tó ń ṣe ládéhùn fún wa padà sọ ńgbà bá ọmọ wà ó ti pọ̀ jù kò ṣe é faramọ́ ìwọ tó rò pé ìtaníjọ́ máa pè níwájú ọmọ apààyàn àtọ́ máa pèrè àtọ́ máa pààyàn títí táwájú ọlọ́run ta ni yíwájú ọlọ́run àwọn ọmọ àlùjànnà á máa wá pa àwọn ọmọ náà tó ẹni ò síná ẹni ò sálùjànnà àwa ti wà lálùjànnà báyìí àwọn obìnrin là ń gbádùn yìí à ń gbádùn oúnjẹ à ń gbádùn aṣọ à ń lo nǹkan góòlù gbogbo ìgbádùn gbogbo ayé là ń jẹ ń bì bó o wá ní báyìí àwọn òkú dénú náà ọlọ́mọ sì jẹ́ adébẹ̀ ǹjẹ́ ń tọ́ lọ ń sọ pé yín náà ó jìyà wàhálà ó dé bá yín orí yín ó dàrú àwọ̀ yín á máa pààrọ̀ ẹ̀ ah ọlọ́run pààrọ̀ òdodo ni ẹ kó ti àyà ẹ wọn ma wá sọ wípé fàázánà mọ́ázínú ẹnìkan wà pépè pẹ̀lú yọ̀ǹda ọlọ́run láàrin àwọn ọmọ àlùjànnà àtọmọ náà kí ni tí wọn ma wá sọ wípé àlà ànátùlọ́ọ̀yì àlàvọ̀ọ̀lìmí ẹ ń bá sàbò sínú àwa ọmọ ọmọ náà làánà ẹ kọ́rọ̀ yín ó polúkúmuṣu kọ́rọ̀ yín ó dàrú kẹ́ ẹ máa sunkún kẹ́ ẹ sun ẹ̀jẹ̀ kẹ́ ẹ sin òfò dídí kọ́mọ ẹ̀jẹ̀ tẹ́ ń bá ṣàbòsí nínú wa ìjọ náà òdodo ti fojú wọn ọlọ́run mọ̀ sí wa ládọ́run mò ń tọ́ ẹja tó kó bẹ́ẹ̀ ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta òun ni asma unar kí ara máa mú kéékèèké kalẹ̀ lásìkò ló pọ̀ sẹ́ẹ̀ wá rí iná yìí ah! ká lè mọ irú wàhálà tó wà ń bẹ ọlọ́run wá fún láwọn ọkọ̀ <clears throat> àwọn ọkọ̀ ìwárè ó ti ní téèyàn bá lọ wo bọ́lọ̀ ń ṣe sọ̀rọ̀ ní Kùránì àwọn wo ni ọmọ ẹ wo àwọn náà igan ọlọ́run ti sọ. àfààní yàtọ̀ sí ànárù gangan iná ọlọ́run sọ̀yàn láì mọ iye ọ̀nà ànárù wàhádà alọ́ọ̀rù lẹ́dí iná káfárú wà bí ìsàlùmọ́sí òun náà ní jẹ́ anáàrù iná tí ó jó yẹn tó ò sì ní kú ó sì ní sẹ̀mí re ọ̀rọ̀ rí ò ní jọ mẹ́ńtọ́ ló sẹ̀mí rọrùn ó sì tún ní kú náà yọ ọ̀jẹ̀ tiẹ̀ ta ni. arókọ rẹ̀ ní àlàfọ́ ẹ̀ẹ̀kan péré lọ́lọ́run bá sọ eléyìí nínú Quran ní Suratul Ma'arij tá a bá ti lọ wo àyà fifteen dé sixteen kàlá iná àlàfọ́ náà sáà tà lè ṣàwá ṣé ẹ rí làzọ́ yìí gbogbo ẹni tó bá ti wọ ọbẹ̀ ọlọ́run mẹ́jẹ̀ á wọ náà o ṣé ẹ rí gbogbo àwọn ọkọ̀ ìkáfílẹ̀ mọ bí wàhálà ṣe wà ní o wọ́n bo ṣé ẹ rí ẹ mo ṣe ń sọ̀rọ̀ ilé ìsìn nílé ayé gan ṣé bàbá máa ń bọ ẹran ẹ mo ṣe dúró jẹ́wọ́ ọlọ́run mẹ́jẹ̀ ríru ẹ o ọlọ́run mẹ́jẹ̀ yìí náà ríru ẹ o ẹ ń bára sídẹ́ǹtì rí yóò ti rábùrún tí mò ń sọ yìí pẹ̀lú ìlera ni wọ́n gbogbo awọ ojú wọn báyìí awọ ọkọ̀ awọ ẹsẹ awọ ọ̀gbáradì wọ́n ìyanu bu awọ wọn torotoro ni sẹ́wọ̀n pé tẹ́ bá awọ rẹ̀ tẹ́ bá wà ń to ẹgbà fún ẹgbẹ́ òsè kìíní ẹgbẹ́ odò iná òtò máa jó wọn bẹ̀ làvọ̀nù ọlọ́mọdé ibu mọ́jà awọ. Wọn ní torí iná yìí yóò máa jó ni ibi tó bá jó yóò ara wọn ni Wọn àmọ́ pé wàhálà ìwàhálà ń bẹ àwọn sórí alihutoma òun náà ní ń jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run nínú alukur'an tá a bá lọ òtúrọ́tù lèwu mọ́sá ọlọ́run ọba sọ kàlálà yúmbà dáná filihutoma wà máa àdẹ̀rọ̀ na nàárú lọ ìlmọ̀ kọ̀dà alẹ́ tí tàtọ̀lẹ̀hu àlálà àfu ìdá. iná kan náà ni pé ń bá ti wọ àáfà kò torí pé iná yóò máa jó ara yóò tún máa jó ẹ̀mí àwọn àfáà lọ́nà méjì níná máa jó lára ọ̀nà mélòó jàmọ́ inú òjò ara yóò tó jó kí ni o ẹ bá ti sùn lójú oorun rí tí yà ń jẹ lójú oorun ẹ wo tó bá jí bí òsè máa làágùn eléyìí wá kọjá àlà reality iná máa jó ara iná tó máa jó kí ni o ẹ̀mí ọlọ́run làwa o. alijahim ìran kánú náà ni ọlọ́run sọ̀rọ̀ tiẹ̀ náà láwọn àyè míì nínú Quran àáfàá lólé lọ́nà twenty three tọ́lọ̀ ti dákọ̀ jahim jahannam ah, ọ̀gánú ọlọ́run làwa ń bẹ̀ wò ó lé lọ́nà seventy ha sẹ́ni ọwọ́ ha yẹn. àwọn tọ́lọ̀ ń fi parí rẹ̀ ọ̀fẹ́ torí sí mẹ́ta bẹ́ẹ̀ sọ wọn wọ́n wọjá nàmọ́ níbòmí ìwà bí ìsàlùmọ́síl níbòmí ìwà bí ìsàlùkọ́rọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ iná ẹja nàmọ́ ọkọ̀ já ń tẹ́lẹ̀ sọ pé ìmú mara ẹjẹ máa gbé bẹ́ẹ̀ kò ṣeé gbé ò sì ní kó bẹ́ẹ̀ níwọ̀n tó ọba jọ màá náà ọlọ́mọ sí alọ́mọ náà ọlọ́run wa sọ jàánàmọ́ tó pọ̀ nínú kùránì kan bẹ́ẹ̀ ọlọ́ni iná jahannama káná tí mèrè sọ́dá lè tọ́gí náà a bá sẹ́ẹ̀rẹ́ àwọn tí ọ̀wọ́ jahannama àwọn tọ́ọ̀gì sẹ́ẹ̀rí gbọ́dọ̀ tọ́ọ̀gì kìí ṣe ti ń dàlúrú nìkan tọ́ọ̀gì lẹ́nu tó sọ pé ọlọ́run bá ń rùn èèyàn lè jẹ́ màámù kọjá tọ́ọ̀gì bí ọmọ ìlọrin tọ́lọ gé orí ọmọ ọlọ́mọ abramani àbí kí ló kọ ọmọ àfa lọrin ọmọ àfa lọrin ni. jẹ́mọ̀ tí mo pè é irú wọn pọ̀ wọ́n pọ̀ Ìbàdàn náà ẹ wọ́ọ̀lù àwọn ọmọ yín obì káyé tọ́jú wọlé àwọn àfáà ká ọ̀tọ̀ làwọn àfáà ń bá wọn sùn ọ̀tọ̀ náà tó ń fi aṣọ ìkànnà pé kéèsì ẹ̀ láàgídì ìbò tí mò ń gbọ́ tó tó ń fa sọ́ọ̀nù ìyàwó lójú ara ṣé torí ayé yìí náà èèyàn lè jẹ́ bàbá alápàtà kó tó jẹ́ tọ́ọ̀gì èèyàn lè jẹ́ bàbá onípa kó kó jẹ́ tó bá ń sọ̀rọ̀ tùgìyàn ẹni tó gbẹ́rù gan rí sọ́lọ́run tó sọ pọ́lọ́run ẹnu rẹ̀ rùn ó lè máa kírun o ẹlẹ́sà ní mọ́sálásí ṣùgbọ́n tẹ́ ẹ bá dénú yàrá rẹ̀ yàrá ìwọ̀ ni ní ìka tó ṣẹlẹ̀ ládùúgbò wa ń tòsí ibi tí mò ń gbé ẹ wá mọ tó bá yàn ló jẹ àáfàá yẹn wá kú sófò ọlọ́run ní bá fi ẹ̀yẹ àbí ẹni tó ẹni tó ti kú lójú àwa náà mọ tí ó pa wa wà láì wọ́n gbọ́rọ̀ ẹ̀wà sí mítìrì láńlọ́ọ̀dù àáfàá àáfàá ganu sí i àáfàá ń gbé ẹbọ lóríta láago kan òru àwọn èwo làwọn tí máa ń rìn lóru àwọn ọdẹ òru nǹkan kan mọ́ra wọn náà mú àáfàá náà wá rí bẹ́ẹ̀ ilà ilé ìdán ni ọkùnrin ẹyọ kan tó wà ń bẹ̀ náà làáfàá àáfàá yẹn ọ̀padà ní oríṣiríṣi àárẹ̀ ọ̀tọ̀ stroke ọ̀tọ̀ náà gbé òun gan kí ayé kó tó wá kú ṣòfò ẹ̀mí rẹ̀ ò tó wá gùn. gbogbo àwọn adẹ̀ ń gbẹ́bọ àwọn tí máa gbẹ́bọ ìtàn fún kẹ́mi ogun ọ̀n wá yọ̀nú ayé ọ̀n wá rísìkì ọ̀n wá gbára ìtàn torí ẹ̀ gbẹ́bọ gbogbo ẹni tí bá ń gbẹ́bọ wà láì ọ̀rà nù ọlọ́jà ìlọ́jà kí wọ́n sọ pé fáàbù wù bẹ́ẹ̀ dàbí tẹ̀ kó pa àsìkò yóò tó iná nìkan mọ̀ ń sọ torí gbà bá débi àwọn tí ọ̀wọ́ náà ń sìn wọ́n lísì yẹn tó lé lọ́ndrẹ́d bó o láti fẹ́ yanjú gbogbo ẹ̀ àwọn ọmọ bàtà abálẹ̀ sọ náà ni. gbogbo ẹni tí bá ń ṣe ẹbọ ọlọ́run ni wọ́n rà nù náà ni. fàkọ́jà àrọ́mọ lọ́wọ́ àlẹ́ ìlìjànà wà máa wá ònà wà láì wò ní wà lùjànà sọ́wọ́ àtà. gbogbo ẹni tó bá ti jẹ́ tọ́ọ̀gì tó jẹ́ pé tọ́lọ ni ọmọ ṣe ló ń ó ń gba ló jẹ́ pé gbogbo àwọn ọlọ́pàá ọlọ́pàá tí wọ́n wọ àlùjẹ́ náà nàìjíríà bóyá náà lè wọ three percent mo ti ọlọ́pàá ẹ sáwọn ọlọ́wọ́n jẹ ọlọ́sà jẹ kóhùn orí táyà kóhùn tó kóhùn lè tú bá pé à báwọn ọba tó gba gan wọn tó ní máa ṣe máa rọ́ọ̀pù àwọn ọmọdé à ọ̀dà mo ti rọ́ọ̀mọ̀ ìyá tó rí táyà tó rí sáyẹ̀nsì sọ́dọ̀ pàpọ̀ òun ò ṣe mọ́ òun ọ̀fẹ́ wọ dáná mọ́ ọwọ́ ọgbọ́n ìgbà bíráìbù kankan wọ́n tuntun wá wà láṣọ òun lẹ́sẹ̀ òun ò ṣe a sì nídìí káà mùsùlùmí ọ̀pọ̀ ń bẹ́ẹ̀ àwa la nídìí kápọ̀ jù lé ọlọ́pàá kọjá pé ẹ ní máa gbé ẹ̀bí fún kíni o aláre gbogbo tí ò tó gba bíráìbù ẹ̀ ní gba bíráìbù gbogbo ẹtọ́ bá ti lé ń ṣe tọ́lọ̀ ní ọmọ sèkì lọ́tọ̀ ní ẹ̀mọ́ tọ́ọ̀gì lè tọ́ọ̀gì náà màá bá sẹ́ríjà námà àwọn tó bá ń gbẹ́rù gbẹ̀rí sọ́lọ̀ iná tí wọ́n wọ̀ nìyẹn ọlọ́run ṣàánú wa àáfà aláàrẹ̀ ní sàkọ̀rọ̀ kí mo kéde àmọ́ o sẹ́rí sàkọ̀rọ̀ yìí ẹ̀ eh, àdánwò ni torí pé ròyìn tọ́lọ́run ọba fún ìròyìn tó lágbára ni látúbùkí wà látàdà làwáhà tó lèlè báṣà nígbà tọ́lọ́run ọba ń sọ̀rọ̀ sàkárà ìdí ọ̀nà mẹ́rin nínú kùránì àti díẹ̀ lọ́lọ́run ó ní lọ́nà mẹ́rin tọ́lọ́run ti sọ nínú ẹ̀ ọlọ́run wá jẹ́ àmọ́ta ní ọ̀wọ́ náà sàkárà gan ọlọ́run ọba ń bì kan wọ́n máa bi àwọn tọ́ọ̀gì ánìlímójírì mí náà àwọn criminals àwọn ọ̀daràn àwọn tó jẹ́ pé ntọ́lọ̀ ń bá ní kán máa ṣe ni wọ́n ń ṣe jàmọ́ kálukú ọwọ́ ọ̀nà ọmọ ẹ̀ yahoo náà mú jírímù ni torí tuma yahoo ni pé bàbá ńlá olè olè paraku ọmọ yẹn ọ̀sàgbàfọ̀ ọ̀nkasọ̀ wálé ẹ̀rọjú olè ẹ̀ mú tọ́ba lè mú ọ ṣe yahoo tó lówó lọ kádàrá rẹ̀ yẹn owó tó o bá ṣe yahoo ó lòó fẹ́ kálọ́lọ́ náà lálẹ́ ánìlímú jírímù náà wọ́n mọ̀ bí àwọn criminals àwọn ọ̀daràn ẹni tí ń fowó olówó ẹni tí ń rẹ́pù ọmọ ọlọ́mọ ẹni tí ń jísù oníṣùwà ẹni tí ń ṣe jàǹbá ń bí iṣẹ́ rẹ̀ wọ́n mọ̀ wá bí gbogbo wọn máa ń sàlákà kó ń fi sakọ̀ kí ló dé tẹ́ ẹ fi wọ́n náà sakọ̀ra wọ́n mọ̀ wá sọ nǹkan bíi méjì mẹ́ta mẹ́rin làmúnakùnmẹ́nà mọ̀sọ̀lì jama gbogbo ẹni tí èèbá kírun yọ wọ̀ náà jama kí la pè é ẹni tí ẹ bá ṣe kí ni Ramadan lóde ìmọ̀sálásí ti ń kó nígbà táwọn ẹ̀dá sí méjì ọba tó fi ń fà padà tọ́tù dẹ̀ látùlù kọ́dírì yóò tó kó tọ́tù di twenty eight twenty nine thirty yóò tó fà yọ̀bà tó kà wá tá a máa kí ọ tẹ́lẹ̀ àtẹ̀tọ́lọ̀ bá tó ní kí ìmọ̀lẹ̀ rẹ̀ olékún náà wẹ̀ èso ọba tó fòfò látara tiẹ̀ yọ̀bà tó jọ ìwà. wọ́n mọ̀ wá bẹ̀rẹ̀ pé máa ń sàlákà kún fi sákọ̀ kí ló dé tẹ̀ wọnú náà sàkàrà wọ́n máa sọ pé lámúná kùmínà lùmúsọ líínà àwẹ̀ kírun ni wà lámúná kùnà tẹ̀rímù lùmísìkì sọ́ra àwọn olòṣì àwẹ̀ fún wọn lóúnjẹ ìwọ tó o bá kórìíra àwọn olòṣì náà iná sàkàrà lọ́wọ́ ìwọ̀n bá ń tọ́ ọ ní fọlọ́sì sọ wá rí ta bá ń sọ̀rọ̀ olòṣì ṣe professional beggars professional beggars wọ́n ti mú begging as a profession irú wọn pọ̀ kọjá pé ìmí inú wọn ìkan náà sọ̀rọ̀ ẹ̀ fún wa ń bàdàn àáfà ó ní jíìpù private school tọmọ rẹ̀ ń lọ́wọ́ tán san ní táàmù over three hundred thousand ni ó ti mú bẹ́gì níṣẹ́ òun gán tó lówó lọ́jù wọ lọ ṣùgbọ́n tí ọba hàn sí wọ ó lè mú bíi five naira ten naira hundred naira ọlọ́wọ́ san ọlẹ́sàn ṣùgbọ́n àwọn kan bẹ tọ́jẹ́ pé wàhálà ìwòlòsì ni wọ́n láyẹ̀sà lúnà náà sà ìlàháfá mílà tààfúfì ọlọ́run ni wọ́n ní béèrè torí pé wọ́n ní ìkórè ní ìjànà ẹ lókèjì wọn wọn bẹ láti mọ́sálásí wa náà táyì kan wọ́n pè àáfà ìwà lẹ́yìn olùsí nígbà gbogbo yín bá kí mọ́ gíríbìtà gbogbo yín lọ ilé ẹ lọ sínú ẹ tó bá àáfà tó ń tì làwà àáfà kìlódé ọ̀rẹ́ kò sí báyìí jẹ́ ìtọ́rù kìlódé àjẹsà àrímọ́mọ́ gàrí agolo ká àtọ́mí ètò tẹ́ẹ̀dì sì kọ̀ yọ ṣúgà mílíkì nǹkan kódà èrè kúlíkúlí mú à ẹ tẹ̀lé mi ká lọ. irú ẹ̀ ẹjẹ́lẹ̀ àyàn ọmọ dáná fún táwọn ẹ̀ ó ṣe kíni o tí ó fi parí kọ́ máa jẹ ìtọ́bù lọ́dọ̀ yín. tẹ́ ẹ bá ti wá kí tàràwí ìtàn kẹ́lẹ̀ àyàn ó ti ṣètò oúnjẹ tó dáa fún sáàrì kó gbé fún àáfàá kọ́ máa gbé lọlé tàbí bẹ́ẹ̀ kọ́ tí lẹ́yìn ọ̀bà jẹ́ àáfàá tó bá ti di four thirty to five ẹ̀ wá máa gbé sáàrì. wàlámúnákùnà tẹ́ ìmùlùmí skin àyè fún àwọn olòṣì lóúnjẹ wàhúnná náà húdù máa lọ ọ̀ yìí àtà àtà náà lè yẹ kí àwọn tí wọ́n ń fẹ̀sìn sáwẹ́wà tí wọ́n ń yọ ètè sùútì sọ́rọ̀ ẹ̀sìn àwa náà ń bá wọn fẹ̀sìn dọ́wẹ́kẹ̀ làṣíjó lórí ibú lónìí ọlọ́mọdémi àtìyàn ọjẹ́ kan náà wọn. wàkúnná nùkà dìbò bìyàwó mi dì à ń sọ pé kò síjọ́ ọ̀gbìn ní àlìkíámọ̀ pé ẹ gbàgbé ìjọ́ ọ̀gbìn ní òsì ìwọ tó ti sọ bẹ́ẹ̀ tó ní òsì ìyá sàárè kò síjọ́ ògbé ìdàlùkìámọ̀ kò sálùjẹ náà kò sí ná ibo lọ lọ sàkọ̀rà ọlọ́mọdé aránu náà sàkàrà o. ọlọ́run wọn ń ròyìn náà sàkàrà yẹn nínú alukur'an ọlọ́run ọba sọ pé wàá má àdìrọ́ kàmọ́ sàkọ̀ látúbùkí wà látàdà. iná tó jẹ́ pé yóò jó yẹn òní kú yóò sì ju ọ̀parẹ́ yìí kò ní í sẹ́kù oríire kan lára rẹ gbogbo oríire ara rẹ ní òjò kò ní í sẹ́kù ìdùnnú kankan fún ọ ọlọ́run mẹ́jọ àwọ̀ náà. àmọ́ ọbẹ̀ sórí ọgbẹ́nu tí wọ́n wá ju ilé débẹ̀ nígbà bá débi àwálù ahàlì náà ọlọ́run làwà. àṣẹyìn iná kan ní farí kóhùn fìlì jannati wà farí kóhùn fi àwọn kan ní ọ̀wọ́ ní eléyìí wà á máa mọ́ ní útí àkìtàbà wúwarọ́ àbúrárì fàṣàfà yẹ́dì òṣòwúrọ́ wàyẹ́sùlá sẹ̀ẹ́rọ́ ìnáwó kàánà bí àálì yìí mà sí rúrọ́ sọ́rọ́ tó lè ṣe kọ́. sẹ́yìn àwọn kan ní òtún wọ ní eléyìí wọ́n ó ṣe òfò odidi ọlọ́mọdémi àtìyàn wà ń bẹ̀. sìjínù jàmbá kíra pé ẹ̀wọ̀n ní jẹ́bẹ̀ ẹ̀wọ̀n <laughs> iná ẹlẹ́wọ̀n gbogbo náà náà ní sìjìnnù o torí ò lè ní freedom ò lè dúró mọ́sùmátọ̀ ni tọ́ ọba ń gbọ́ mọ́sùmátọ̀ kí ni ń jẹ́ bẹ́ẹ̀ sìjìnnù ọlọ́mọdé àwọn náà sìjìnnù kálá iná kìtàbà ní fújàrí làfi sí jíìn wà máa dẹrọ kàmọ sí jíìn kìtàbó ń marukú tó nìyẹn ọlọ́mọdé àwọn náà ẹlẹ́wọ̀n o ẹwù àáfàá ní ọlọ́run tó wá máa wọ̀ ròyìn mí wà tó pọ̀ ṣùgbọ́n ẹjẹ́ kó bẹ̀ ọ́ torí ibi tá à ń lọ tó pọ̀. àwa fẹ́ wo díẹ̀ nínú àhàwálù ahali náà tó ní mo fẹ́ bọ́ nọ́ọ̀rọ̀ àlùjá náà láìpẹ́ torí àsìkò mi ti ń jó lọ àsìkò náà fún mi ò tó ṣùgbọ́n màá mánéèjì ẹ lọ. sáré àwọn sọ̀rọ̀ iná ẹlòmíì rò pé ó fún búrẹ́dì là ń sọ ẹ jẹ́ ń kọ́kọ́ sọ fún wa báyìí nínú hadithi nínú hadith anabi sallallahu alayhi wa sallam ó ti jí ó yé wa pé iná tayé iná tayé juz'un wahidun min sabu'ina juz'an min nar jahannam wọ́n mú iná jahannama wọ́n pín sí seventy wọ́n pín sí mélòó jahannama wọ́n pín sí mélòó wọ́n wá mú one over seventy one kí mo máa one over seventy yẹn la ilaha illallah wọ́n tún wá pín sí bíi ìlọ́po ìlọ́po wọ́n wá rárá mú wálé ayé jama sixty nine wà ní jàǹnàmà ẹyọ kan táyé òun ìwà ni ti ń jó gbogbo ayé yìí ẹ bá fẹ́ mọ̀ tí mo wá over seventy kó kẹ̀ lọ sunrun ìṣẹ́jú márùn-ún péré nínú ófò búrẹ́dì ìṣẹ́jú èlò jàmọ́ ìṣẹ́jú márùn-ún ti pọ̀ jù ẹjọ́ ó sunrun ìṣẹ́jú kan nínú ófò búrẹ́dì sábà pé ẹ bá wọ jáàná mọ̀ kí ẹsẹ̀ ìṣẹ́jú kan ní ọ̀sùn bẹ́ẹ̀ yóò máa wà bẹ́ẹ̀ lọ láíláí ṣùgbọ́n kó o lè mọ̀ pé náà tọrun wà láyọ̀ kọjá tá a lè sọ̀rọ̀ yìí a kẹ́ ń sọ ni oríjìnà rẹ̀ gan àwọn tó bá wọ náà ní ọmọ ọlọ́mọdé àwọ náà sànú àrọ̀mọdọ́ńlá wáyé àṣẹ náà táyé tà ń sá fún ẹ mi iná ti jàrí àdúgbò wa ní muslim bí ọdún mélòó yóò ti lọ́dún mẹ́wàá o lákẹ́dẹ̀mí abẹ́yọ akẹ́dẹ̀mí àáfà tí tírélà tó dànù báyìí tí gbogbo àdúgbò wa gbiná a ọlọ́mọdé àríwó ẹ̀mọ̀ àwọn ẹlẹ́kan jóná kalẹ̀ àwọn tó rí tiwọn kọ́ rí tiwọn kọ́ afa gbogbo àdúgbò ló dẹrù ìwọ kẹlọ wá tírélà kan tó ti ru epo kankan jù sáná sí wá ara kó sínú ẹ̀ tó o bá jáde láàyè wá fọ́ mi létí kó o fún mi ní fọ́tí níbo ló ti jáde láàyè ẹ wá wo gbogbo náà táyé iná gáàsì iná kẹrosíìnì iná pẹtrólù iná igi iná ẹ̀sà iná làgìdì gbogbo náà lé ayé wá ọ̀fà kí la pè jẹ́ mọ́ one over seventy ni. ṣe ẹ wá ara wọn tó bá wá jọ màá ná kí ni ó máa ṣẹlẹ̀ sí wọn ẹ jẹ́ kí n wo díẹ̀ bẹ́ẹ̀ ni àlewo tán o ọlọ́run kó là wá o. àǹfààní alákọ̀ọ́kọ́ nínú tó máa ṣẹlẹ̀ tá a bá ń sọ̀rọ̀ àwọn ọmọ náà ẹ máa gbọ́ dáadáa o operation àkọ́kọ́ nínú iná gbogbo ọmọ iná pátá ṣájárọ́tù zàkú ni wọ́n máa jẹ kí wọ́n máa jẹ o. iná ṣájárọ́tà zakum tọ́hámù láàfin sẹ́ẹ̀rí tí ń jẹ́ ṣájárọ́tù zakum òun ni oúnjẹ ẹlẹ́gùn foreign substance foreign food jama ẹ bá ti rí ẹ̀gùn rí ẹjọ́ ṣé wọ́n bí wa dáa nílé ayé ká ti oúnjẹ ẹlẹ́gùn bọ ẹnu ṣé àmọ́ kí gbogbo ọ̀fọ́ wa ní òṣèkiri ni wọ́n bàjẹ́ ṣé wàá rọ̀ ọmọ ẹja nàmọ́ wọ́n nà táyé ẹ̀ta ni. àwọn ẹjọ́ torí ọlọ́run bọ́ ọba bẹ wẹ̀lẹ̀ káà náà wọn nà tiẹ̀ ta bọ́ ọba tó dákẹ́ ọ̀ta wọn wà bí torí bó o bẹ̀ wọn torí báwọn tó wà nù ná ọlọ́run wọn láti bí ìbínú pé káwọn bínú torí pé jẹ́ bá yàn sáwàdà kò ní bí wọ́n ṣe ń bá yàn wí àwọn torí kíyà ò lè jẹ́ kèfèrí àtàwọn ọmọ náà jàmọ́ ẹ̀jẹ̀ akọ́kọ́ yé pé nínú náà kí lọ́mọ náà mọ̀ ẹ́ jẹun ṣájárọ́tú àzàkú oúnjẹ ẹlẹ́gùn wọn ò sì gbọ́dọ̀ mọ̀ jẹ́ tábà tí wá ń jẹ́ yóò mọ̀ yakùn wọn yóò ya ọ̀nà fún wọn yóò bà gbogbo ayé wọn jẹ́ wọn ò sì gbọ́dọ̀ mọ̀ jẹ́ nǹkan alákọ̀ọ́kọ́ orí ibú àkọ́kọ́ àwọn ọmọ aná tí wọ́n ṣe nìyẹn orí ibú ẹlẹ́ẹ̀kejì tí wọ́n ṣe máhùlmọ́hùlì omi tó gbóná bóódì tọ́jọ́ ní ètùtù <clears throat> ètùtù wọnú àwọnúwọ̀jẹ̀ asámọ tí egbò bá mú yàn àwọn tá a lè fi wé omi kọ́tà omi ẹ̀gbin omi fálángá omi ẹja tó ń rò àwọn omi rádaràda àwọn omi òfò ah ọlọ́mọ sá lọ́mọ náà ṣe tó ń bá tiẹ̀ tó wá jómi kọ́ta ibò tó bá jómi ìgbẹ́ tó bá gbàgbé àdánwò méjì ni ọmọ wà lára omi o àdánwò mélòó lọ méjì lọ kókó ń àdánwò ni pé kò ní ní palatable fragrance odò ló òórùn bú gbogbo ló fi jẹ́ pé ìwọ tó ọba johnson náà gbogbo àtọ́sí náà rẹ wọn ti bọ multiply rẹ ó mú tí ó sùọ tó ọba dé jàǹdàmọ́ àfi kó o tètè tù bá báyìí àfi kémi náà o tètè tù bá báyìí ṣé ẹ rí gbogbo àwọn omi táwọn mu yẹ àwọn tí ó mu ni ò tí wọn ó mu ọlọ́mọdé àwọn ò mu omi yẹn ọmọ òun burúkú ni òórùn rádaràda òórùn òfò sẹ́nu pé ń gbà mí nǹkan ọlọ́run dáhùn èèyàn kan wàhálà ìtọ́ bá gbòòrùn wọn lè máa vomit tí wọ́n máa bì í ọ̀wọ́ àmọ́ omi tó mu yẹn omi olóòórùn burúkú ni ẹlẹ́kejì omi yẹn wá rè omi tó omi àwọn bàbá wa yorùbá mọ́ omi ẹ̀dọ̀jà lù fún omi kí ni o ẹ̀dọ̀jà lù ìfún mínà làhárárà omi yẹn máa gbóná pọ̀ nínú physics ẹ̀yin máa bá bọ́ọ̀lì omi kan yàwó adékiní kan <coughs> kí ni ayẹ́sì kìíní tí omi lè gbóná dé láyé wàhálà àti yín nu sọ̀rọ̀ mi tọ̀dọ̀ ọlọ́run five hundred trillion káni lọ́ba gbóná jù omi tọ̀dọ̀ ọlọ́run gbóná jù bá ń lọ tọ́ba ti wá mu omi yẹn báyìí àáfà ẹ̀dọ̀ wọn ìfun wọn wàhálà wọn máa dé bá wọn wọn ò sì gbọdọ̀ má mu torí wọn ò ní fẹ́ mú mọ̀lẹ́kọ̀ ọ̀nà tayọ̀tà má ní ọmọ àbúrò ọ̀fọ̀fọ̀ wẹ̀rẹ̀ sí nígbà tí má lẹ́gí ẹ gbọ́ fẹ́ mọ tí mò sọ yìí fojú ara mi rí rí hope ninety three Abíọ́lá kọ yẹn ni ah ọlọ́mọ ẹ̀jẹ̀ àríwá ẹ̀ mọ̀ wọ́n fi ìyà jẹ ẹnìkan níwòrò òdù àwọn sọ́jà wọ́n tún fi ìyà jẹ àwọn kan ládùúgbò mi ní muslim nígbà táwọn èèyàn lọ di express pa wàláì wọn ọ̀sọ́ nítàn mo fojú ara mi rí ni àwọn sójà wà nínú táyé ẹnìyẹn táwọn ní kọ́ máa fọwọ́ kó iná ah ah ẹ pàkàm àìsàn pàkàm pàkàm wọn nínú táyé ẹ ta ta ni ọ ta ni jọ máa pè níwájú ọmọ ajẹyẹn yànnú jà náà mọ ọmọ náà ò ní fẹ́ jẹ ṣájárọ́tù zakum wọn à ní fẹ́ jẹ èso ẹlẹ́gùn wọn à ní fẹ́ mu omi ẹ̀dọ̀ jálù fún mọ̀lẹ́kan ó wà á nà táyé wọn ta ọlọ́run làwa o jẹ́wọ́n sẹ́ ń bá mi lọ àdánwò míì tí ó ṣẹlẹ̀ gbogbo ọmọ náà wọ́n á ní bàtà méjì méjì bàtà náà bàtà yẹn máa gbóná débi wípé tí wọ́n bá wọ bàtà yẹn ọpọlọ wọn ò máa ṣe kí lọ́pọlọ wọn ò máa ṣe jàmá ọpọlọ wọn máa ṣe kọṣọ kọṣọ kọṣọ bí bàtà obìnrin bá ṣe ọbẹ̀ tó jiná tán bàtà tí wọ́n wọ̀ bàtà náà ni bàtà yẹn wá rè níbi tí wọ́n bá wá wọ̀ ẹ máa wá rí tọpọlọ wọn ò ṣe ni bí ìgbà tá a gbé kòkò ọbẹ̀ kaná bí ìgbà tá a lo àwọn tá a fi máa ṣe nǹkan lọ́pọlọ wọn máa wá ṣe kọ̀ṣọ̀kọ̀ṣọ̀kọ̀ṣọ̀ àdánwò eléyìí ó tún máa ṣẹlẹ̀ sí wọn. àǹfààní yẹn nìkan tó kọ́ sáárì ọmọ nọ́sẹ̀ tá à ń sọ̀rọ̀ wọn yìí nínú àwọn àdánwò tí ó ṣe wọ́n a máa pààrọ̀ skin awọ awọ ẹ mo ṣe dúró ní ìsìn awọ ara mi rè skin mi lélẹ́yìí ẹ rí i pé tó bá ń fi ìyà jẹ èèyàn ara ní skin kan máa ṣe kí ni o ní máa ń fi ilẹ̀ ìlú fàtàwọn dókítà tó bá fẹ́ ṣe sọ́jírì ńgbà míì wọ́n ti láwọn abẹ́rẹ́ kan tó máa ń fún yàn wọ́n pa àwọn tó wà lára rẹ̀ àwọn sẹ́ẹ̀sì yẹn kọ́ ọ má bàa fi fíìlì pain sọ wá rí lálùjá náà kò sẹ́ni tí ó fún ọ lábẹ́rẹ́ tí ọ̀bọ̀ pa sẹ́yìn tí wọ́n bá na tiẹ̀ ta lónìí bàdálínà jùlù dàn wọ́n wà bọ́ ọ tó wá awọ mi wọ́n lè pààrọ̀ awọ ìlọ́po méje fún ọ tọ́ba wá pààrọ̀ ẹ̀ tẹ́gbẹ́ àtẹ̀mí ta méjèèjì wọ́n ti nà dé àgbà àbẹ̀mí gba owó tí a ọmọ kiri jóná ìkejì ìkẹta ìkẹrin ìkẹrin ìkẹfà ìkejì ọmọ ọ̀daràn ọ̀daràn báyìí wà wọ́n ti fi àwọn méje mi sí. wàláì tá à ń sọ yìí kèé sí exaggeration kèé dẹ́ ẹ̀ sí àsọdọ̀ àdánwò tí ó sọ ọmọ náà ni ọlọ́mọdé aṣọ orí ibú o. àǹfààní yẹn nìkan tún wá kọ́ ṣe é wá rí ọmọ náà jójúmọ́ nìyá wọn máa wá lékún jama kila ni yóò mọ ṣẹlẹ̀ wọn jojúmọ́ ni kéde ìyàwó ọmọ lẹ́kọ́ èyí tó bá jẹ omi gbóná tó jẹ́ kó omi gbóná rẹ̀ bóyá seven thousand kìíní kan ní gbígbóná ẹ̀ lónìí tó bá dọ̀la yóò ti wọ bíi ten ten thousand èyí tó bá fún ní bílálà hundred lónìí bóyá one twenty ní ọ̀jẹ̀ lọ́la ìtumọ̀ ẹ̀ ni pé orí ibú ọmọ náà máa ṣe kíni yóò máa pọ̀ sí i àáfàá nìyẹn nìkan tó wá kọ́ ooru tó nípọn jama kìláfẹ́ o ooru tó nípọn gidi òun ni ọmọ àmú ọmọ àná sẹ́yìn pé tó orú bá mú yàn lé ayé wọn lè ní ẹ̀sán ẹ̀ta fáànù ayédèyídáyé sólà àyọ̀tàn lo sólà kò sí sólà fọmọ àná kò sí fáànù gbogbo gbádùn wọn gbogbo ìṣẹ̀mí wọn nù ná kí ni ọmọ ṣe wọn o ìyá ni ọlọ́run kó ṣàánú wa.

oníṣẹ́ ahawanu ahali náà rí àdáàbá oníṣẹ́ o yàrá ó kéré jù nùnà àbútọ́lì ta ló tàn ọ̀rọ̀ àbútọ́lì bì máa ń pààyàn lẹ́kún ó wúlò fànàbí sallallahu alaihi ṣùgbọ́n òun ọmọ rẹ̀ ali ó ṣe tọ́lọ́ lùjánà ọmọ rẹ̀ jáfàr ó ṣe tọ́lọ́ lùjánà ọmọ rẹ̀ akílù ó ṣe tọ́lọ́hún yọ wá lùjẹ́ náà bàbá wọn ni ó sì sórí ibù. sẹ́rí à ń sọ fún gbogbo ẹ̀yin òbí ẹ̀yin tẹ́ ń gbógo táwọn ọmọ ẹ̀yin tẹ́ ń ṣe súnà àpẹẹrẹ pọ́ lórí ibú nìyí. ọmọ yín ẹ̀yin ká ẹsẹ̀ wá sí fún ọlọ́run wá bá yín rọ̀ ọmọ yín òbí wá dìbò ń lò black ẹ̀mí tó bá yàn ló jẹ aláwọn àáfà pé ó fi jálà bíi jẹun wọ́n dẹ̀ gbógo tọmọ tó lò dáàbò dúdú kò ní báwọn ṣe mọ́lúdì kò ní báwọn ṣe kùrà ẹ̀dẹ̀ fẹ́ pa ọmọ tó ń lò táàbù torí pé ẹ rò pé bọ́yá lánàá tẹ̀yìn wà kọ́ lọ́ wà sọ́lọ́ di kírísítẹ́nì ni tọ́mọ yín bá wà lọ dẹ́lẹ́bọ̀ ńkọ́ ẹ̀yin òbí tẹ̀ ń gbógun táwọn ọmọ ẹwà bùtọ́ líbi òun kún ànábì lọ́wọ́ despite wípé ọ̀jẹ̀lẹ̀bọ̀ inú tó sórí ikú ìnà ọmọ tí yín wá di pé ṣòkòtò rẹ̀ ń fò òkè ẹ̀yin kẹ́ ẹ ṣe fún o ibi tẹ́ ẹ bá wò pé ó ti ń ṣàṣejù lẹ́ẹ̀pẹ́ ṣàkíyèsí inú yóò tún máa dùn pé akọlọ ah, àdúrà mi ló tún gbà ọlọ́gbà fọlọ́kẹ́ bàbá àtẹ̀mí ara bàbá àtẹ̀mí dá sínú bàbá àtẹ̀mí sáfà àwa tá a jọ ọmọ rẹ̀ lápọ̀ márùn-ún ọmọ ẹ̀ lónìí lọ́jẹ́lẹ̀ àtọ́gbójú kò dẹ̀ sẹ́yìn tọ́jẹ́ pé ssc ò dànù gbogbo wọn náà kàwé débi tó nítumọ̀ àwọn ọba kìí sẹ́ni nìkan lọ́kọ ẹlẹ́àánú ọmọ rẹ̀ bàbá àtìmọ̀ ọ̀ma tí lọ títì ọwọ́ afọ àyè gbà wá wà láìtàláì wọ́n fààyè gbà wá èmi ìdọ̀bálẹ̀ fún bàbá mi wọ́n gbọ́ yé èmi ìdọ̀bálẹ̀ fún wa sàláwọ́ àlékún. ṣùgbọ́n pẹ̀lọpọ̀ òbí lónìí wọ́n gbógun tọ́ mọ́ torí kó ń fi tọ́lọ̀ àbútọ́ níbi rẹ o kò gbógun tànà bí o ọwọ́ pé kò ṣe ìsìláàmù wà láì yóò jìyà mọ́. anábìrin ìwé ọkùnrin mi bó tiẹ̀ ṣe kúlù. láìláha ìlàlá kẹlímátàn àhájú bí aláka ìdàlá kí n tiẹ̀ fi bọ́ọ̀sì pẹ̀lú ọdún ọlọ́kọ̀ máa rí wí. wọ́n ní àbúlá àbútọ́líbì níyà rẹ̀ ọ̀wà ẹwà mẹ́wẹ́ tí yà rẹ̀ ó kéré ju wàhùwà mọ̀ntẹ́ ìlú bìnà àlẹ́yìnì wọ́n wà wọ bàtà aná méjì fún tọ́jẹ́ pé yẹ́gìlá mìíràn húmá dì máa gùn ọpọlọ rẹ̀ ó sì máa sèyí ọmọ bọ́yì. yọ wọ bàtà aná bàtà aná mélòó la pè é ibi tí bàtà náà ń dé láti ẹsẹ̀ yóò sì ṣe ẹsẹ̀ rẹ̀ yóò ṣe orókún yóò ṣe itan yóò ṣe dodo yóò ṣe kùn yóò ṣe gbáyà yóò sọrùn yóò wà á ṣe dọpọlọ ọpọlọ rẹ̀ ó máa ṣe ta ló tàn jẹ mọ ẹni tí yàrá ó kéré jù ẹni tí yóò wọ bàtà náà tọpọlọ rẹ̀ ó ṣe kí ni o tí ọmọ wa ṣe ọdọ ìpínlẹ̀ yìí wọn ń gbádùn àbí ọgbàdùn ẹni tọpọlọ rẹ̀ ń ṣe twenty four seven tí ò sì tútù kankan lára àfi kí ni o gbígbóná kí ni wọ́n gbógun ti tọ́lọ́run sí èèyàn ló tó gba tọ́lọ́run láàyè ṣùgbọ́n wọ́n kóhun ò ṣe ẹ jẹ́ káwa tá a jóbi ká ṣe tọ́lọ́run àwọn ọmọ wa tó ń tẹ̀lé tọ́lọ́run tànàbí ẹ gbà wọ́n láàyè ibi tẹ́ ẹ bá rò pé ah wá bí o ìwọ náà ara fi ti làákà ìbí o kìí ṣe fẹ́ gbógun tiwọn àwa tó na tayé ọmọ ẹ̀ta ààrẹ ìtọ́ lọ pọ́bílíṣì átíkù lórí ọmọ ẹ̀ ààrẹ ìtọ́já sí wípé ọ̀nà ọ̀fọlọ́pàá lé ọmọ rẹ̀ níjọ́ tó ọba kú nù sàárè sọ̀rọ̀ wípé àwọn ọlọ́pàá nù sàárè náà wọn ò lè mú wọn náà ọlọ́run jẹ́ àsòrí rẹ̀ ayé àtọ́ á dára dúró lórí eléyìí ẹ̀jẹ̀ abọ́nú àlùjá náà nípa àlùjá náà ibẹ̀ la fẹ́ parí ọ̀rọ̀ wa sí ọlọ́run já parí ọ̀rọ̀ wa sí máa lùfà náà sẹ́rí mi nílé etí máa kẹ̀ ṣe ọkọ̀ àlùjá náà ìtumọ̀ àlùjá náà mo ṣe ń bi náà ọkùnrin lè ṣe bẹ́ẹ̀ bí àlùjá náà. àwọn wo ni ọ̀wọ́ náà màá sáré sọ bíi méjì mẹ́ta mẹ́rin ẹ̀jọ ẹ̀jẹ̀ sọ bíi méjì mẹ́ta torí pé mo rí pé mo sáré mo ti drop àárín yẹn sẹ́rí sọ́márìlì àwọn tí ọ̀wọ́ náà iṣẹ́ tí wọ́n ṣe iṣẹ́ yẹn pọ̀ ṣùgbọ́n ẹ jẹ́ kẹsàrẹ́ list yẹn àkọ́kọ́ náà àwọn tí ó wọ̀ náà alimusiriku gbogbo ẹni tó bá ń ṣẹbọ pẹ̀lú Ọlọ́run yóò wọ̀ náà yóò rà náà àyà Kùránì pọ̀ ṣùgbọ́n wọn ló kù sẹ́jú mẹ́tàlá tí ilé tí àlùjá náà ọlọ́jà wà àlùjá náà alukufa àwọn kèfèrí gbogbo ẹni tí ń pàtẹ́wọ́ lórúkọ Jésù kèfèrí ni wọ́n wọ̀ náà wọ́n rà náà àwọn àfa àtàmọ́sọ̀rọ̀ àdá lórí rédíò lórí Facebook wọn ò gbádùn wàláì tẹ̀yẹ̀ bá kú sí christian wàláì yọ̀ wọ̀ náà yọ̀ rà náà àáfà àgbáríkò ni wọ́n náà àáfà yẹn ẹ sọ fún pé mo ní pé ọ̀n sọ pé ọlọ́ọ̀ bá ń parọ́ ọ̀tá ọlọ́ọ̀ ni wàláì christian tó bá kú christian yọ̀ wọ̀ náà sẹ́mi mo sọ bẹ́ẹ̀ ni ọlọ́ọ̀ni náà lẹ́bí náà káfàrú min alìlì kìtàbì wàlímúṣírì kìínà fínárì jahannama khalidi náà fíà àáfà àkọ́bánitọ́lọ́ sọ̀rọ̀ níbẹ̀ olórí gbogbo àáfà ni olórí ibú àáfà ni olófò àáfà ni alábẹ̀dọ́jẹ àáfà ni wọ́n àmọ́ sàdá lórí Facebook lórí rédíò torí pé wọ́n yọ̀nù àwọn Christian kò ní dá fáfá àtọ̀bá ọlọ́run bá ń parọ́ olórí ibú làfọ́ òun ọlọ́run ní àwọn tó jẹ́ pé iná lẹ́bí iná káfà ṣe ìwọ ọgbọ́n tó lọ́ọ̀ ni sẹ́nu dáná bàbá rẹ̀ àbí dáná mọ́ bàbá rẹ̀ ọlọ́run tó ní dáná mọ́ lẹ́yìn ọwọ́ náà ìwọ ni wọn ò ní wọn náà ọfẹ́ ká máa dọ́gbọ́n tó ọ̀rọ̀ ọlọ́run ṣe àwọn ò ní ṣe bẹ́ẹ̀ ara tí mọ́ mọ́ Ògbómọ̀ṣọ́ sọ ológun mọ́ sọ táwọn ká sọ fẹ́ dọ̀tà rẹ̀ nu tọ́sọ lórí kúndùbà bí ọtọ́ lọ́run sọ ní sẹ́kọ̀ọ́ ilé mi náà sọ yìí gbogbo ẹjọ́ bá kú téèyàn bá tí ì kú àní sọ bẹ́ẹ̀ wàláì téèyàn bá kú sẹ́lẹ̀bọ ó kú sí kèfèrí àáfà yọ̀ọ̀rà àánú náà èmi kì í mọ sọ bẹ́ẹ̀ ta ló sọ bẹ́ẹ̀ tọ́ ọba lọ́lọ́wọ́ sọ bẹ́ẹ̀ lọ́ọ́ ka sọ́ọ̀tù lè bá yí náà ọlọ́ọ̀ni náà lẹ́bí náà káfà àwọn tó ṣe kèfèrí min alili kitabi nínú christians àti jew àwọn ni alili kitab wàlúmúṣírì kí náà àwọn ẹlẹ́bọ oníṣẹ̀ṣe olóró ọ̀ṣun olókè ìbàdàn olóró òbejì gbogbo ntọ́nikẹ́ jẹ́ fínárì fínárì kínní ẹ má gbàgbé ta sọ pa jáàmù náà lẹ́ẹ̀kan àwọn ìlànà ọ̀wọ̀ bẹ̀ àwọn tọ́ọ̀kì àlàntẹ́ yóò fi jẹ tọ́ọ̀kì ọlọ́run wá ní wọn ò ní jáde khali dínà ọlọ́run bá ń sọ ẹnìkan wá ń sọ rádaràda pé ẹnìkan sọ pé kírísítẹ́nì ó wọ̀ọ́nà ṣé kírísítẹ́nì tiẹ̀ ni àbí kírísítẹ́nì ọlọ́run ọ̀dà sẹ́ni adádì rẹ̀ náà ni àbí náà ọlọ́run ọlọ́run tó ní náà ní kírísítẹ́nì ọ̀wọ̀ náà tó bá kú ọlọ́run ní ju ọ̀wọ̀ náà tó bá kú tó ní gbogbo wọn ò sí ọlọ́run ẹ̀yọ kan ṣoṣo mùsùlùmí tó ń gẹ́ bá ṣe ṣọ́ọ̀bù rẹ̀ nìyá tó bá kú lórí ẹ̀yọ ọ̀rà náà ẹ̀mbàsì ànábì muhammadu tó bá kú lórí ẹ̀yọ ọ̀rà náà tala wa se jama Allah tala lọ́wọ́ bá náà sí wa nàbí yuna muhammad sasala tí àwọn olórí fi náà sí wa kurani ó sì àdógún àfààní almunafikun ara àwọn tí ó tó wọ náà munafiki ṣùgbọ́n mọ̀nàfíkì ọ̀rọ̀ tí wọ́n pẹ́ sí méjì àwọn kan ọ̀rà aná nínú mọ̀nàfíkì àwọn kan jáde ọlọ́mọ sì wá mọ̀nàfíkì àwọn èèyàn wà nù mùsùlùmí nù àjọ ń kírun wọn tó lọ sí Christmas December àáfà àjọ ń kírun só ti yé bá ní ìsìn Christian school ni ó kọ́ ọmọ rẹ̀ lọ mọ̀nàfíkì àjọ ń kírun òun ni ọmọ dá láńlọ́ọ̀dù rẹ̀ ti àdúgbò wípé ọlọ́ọ̀kan náà lájọ ń sìn àwọn mọ̀nàfíkì nù àwọn hypocrite sọ ṣe lú àwọn ọ̀rọ̀ tí wọ́n náà pọ̀ kọ̀ sáyè afọ́ lára àwọn tí yóò tó wọná tí wọ́n ṣòfò lọ́dọ̀ ọlọ́run alimusaziwu nàbí ayá ti là àwọn tí wọ́n ń fi ọ̀rọ̀ ọlọ́run ọba ṣe yẹ̀yẹ́ ọ̀rọ̀ tí wọ́n náà wà ní Kùránì alimusidu náà fi arúgbì àwọn tí wọ́n ń ba ilé ọlọ́run ọba jẹ́ <clears throat> ara àwọn tí ọ̀wọ́ náà ni alimusiru náà alálìmọ̀ àásì wàlìkàbáì wàlìmọ̀ àwọn tí wọ́n wà persistent àwọn tọ́tọ̀ sọ pé àwọn ọmọ sẹ́lọ̀ lọ láíláí ni àwọn ò lè fẹsẹ̀ lẹ̀ àwọn kàbáyìrì àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá àwọn ọmọ ṣe lọ ni àwọn mobi court àwọn ẹ̀ṣẹ̀ tí máa pààyàn rẹ sínú ọ̀nà àwọn ọmọ ṣe lọ ni ara àwọn tí ó wọ̀ náà nìyẹn àáfà aláwọ̀ tí ó wọ̀ náà sẹ́ẹ̀ òun náà ni alimustek bihu àwọn onígbéraga tí wọ́n ń ṣe sọ́lọ́ ara àwọn tí ó wọ̀ náà òun ni ara àwọn wo ni ó wọ̀ náà àáfà àwọn tó já sí wípé alimokutanizuna lè zahab bidúni ìkọrọ́jì zakat àwọn tí wọ́n ń kó ọ̀rọ̀ ilé ayé jọ wọ́n ń kó góòlù sílífà àjọ ilé pọ̀ ilé iṣẹ́ pọ̀ pé wá yọ sàká ara àwọn tí ó wọ̀ náà nìyẹn. ara àwọn tí ó wọ̀ náà àtàríkú náà lè sọ́lá àwọn tí wọn ò kírun ọmọ náà ni wọ́n jẹ́ sẹ́ńbà mi lọ. ara àwọn tí ó wọ̀ náà àlàákìlú náà lè ríbà ìwọ tó ń yáwó èlé ìwọ tó ń yáyàn lówó èlé sẹ́kítírì owó èlé ẹlẹ́rìí owó èlé ara àwọn tí ó gbogbo tí mò ń sọ ìlọ́lá di ìsì o ṣùgbọ́n àsìkò tán fún mi ò lè gbà o alimọ̀tọ̀ fi fúùlù àwọn tí wọ́n ń dín òṣùwọ̀n kù òṣùwọ̀n lítà òṣùwọ̀n kilogram òṣùwọ̀n tẹ́rí ọjẹ́ àwọn aláṣọ kóńgò agolo afa ráìsì gbogbo ráìsì tá lọ́dún ìta ha èyí tí ilé tó ti kóńgò. ah ẹ̀yin tẹ̀ ta ráìsì ọ̀pẹ ìfẹ́ sọ o ẹ̀yin tẹ̀ ń yọ ráìsì ilẹ̀ tẹ̀ ń yọ kọ́ńgá méjì ẹ̀yin náà náà ẹ bá kú lórí ẹ náà ni ẹ kọ́ lọ ni pé kan méjì á gbà yín ọrọ yẹn wà já náà ah mo tó pe ó kan báwọn ṣe ń rà wàhálà ìmọ̀tò ẹ̀tún bá ń tó wọn gbogbo ráìsì tí mo ti tí mo ti ṣe kò kárí ẹ̀ true foundation wa lọ́dún yìí ó ti lé twenty bags ráìsì ní ìrètò pé twenty nine twenty eight twenty eight díẹ̀ òun ibo ni ọdún márùn mẹ́fà wo before covid thirty three gbogbo la máa bá ń bẹ̀ nígbà yóò di thirty two ó di thirty ní ìsìn twenty eight tá lọ́ọ́ yọ lọ ẹlẹ́jọ́ dẹ́wọ́n adé ọlọ́run àáfàá nìkan tó kọ́ ara àwọn tí yóò wọ náà ni mo tàbú náà ẹ̀yin ọlọ́rọ̀ ẹ̀yìn iná ń bẹ fún yín o ẹ wò àfin ilé mọ̀ká gbogbo ẹ̀mọ́ tó kọ́ nígbà ká má parí síbi ọ̀rọ̀ àlùjá náà wà láyà àáfàá lísì àwọn tó pọ̀ ṣùgbọ́n àsìkò ti lọ ẹja wa parí sọ̀rọ̀ àlùjá náà ṣé wàá lálùjá náà ọlọ́run jẹ́ ibẹ̀ yẹn ó jẹ́ tiwa sáárì ìtumọ̀ àlùjá náà ni pé ìgbádùn promax from A to Z ìgbádùn ni jọmọ kí la pé ẹ jẹ́ kí n kàtàrí mu ní kéékèèké alákọ̀ọ́kọ́ nínú àlìjẹ́nà ẹ máa gbọ́ mi o àdìsí àdìsí àbúrò àríwájú mi àtàwọn àdìsí mi ń kẹsàn-án aláìsí tó wà bẹ́ẹ̀. nǹkan àkọ́kọ́ nínú àlùjẹ́nà gbogbo àwọn tá a bá ti kọ́ wọ àlùjẹ́nà oríire ńlá kan máa ṣẹlẹ̀ sí wa. òun ni rúyàtúlì mọ̀mí ní ìnàrọ̀ gbáwó yẹ́wọ́n mẹ́lẹ̀ fìyà rẹ̀ wàláì àárẹ Ọlọ́run àárẹ ìjọba tí mo pè é tí mo sọ pé kí ni àdìgbàlẹ̀ jẹ náà àárẹ Ọlọ́run ó ti tó tó o bá ti rọlọ́run ebi ọ̀pọ̀ ọmọ tó o bá ti rọlọ́run kò sí ìbànújẹ́ náà tó o bá ti rọlọ́run congratulations àárẹ Ọlọ́run ṣùgbọ́n gbogbo ọmọ náà wọn à ní rí Ọlọ́run màdùbùn tá a bá wá rọlọ́run ṣe bá àmọ̀ tìra wa ọmọ òṣùpá ajọ́ kẹrìnlá tó bá yíjọ́ tó ṣùpá máa ń fúlù jù ní sánmà sáà máa ń tira wa ànábì ní bá a ṣe rọ́lọ́ọ̀nù ah, inú wọ́n wà dùn pé ah, ọlọ́run tí mo kírun fún ah, wàlẹ́ ìjọba tí mo gbà rẹ̀ tí mo bẹ̀rẹ̀ lè dákú ọlọ́run alihamudulilayi wàlẹ́ ìwọ́n dúpẹ́ ọlọ́run alihamudulilayi ọlọ́run jẹ́ arọ́lọ́run ìdùnnú tó ga jù ní mo ibẹ̀ mo ti bẹ̀rẹ̀ tọ́lá sí kòmí ti dájú tẹ̀lé omi ònínú kí n má dé bẹ́ẹ̀ kí má ní sọ́lá ọ̀pá nípa ìjẹ́kọ́ ni ké pẹ̀ntì sọ́ dáhùn. sẹ́ẹ̀rí tó bá jẹ́ kọ́lọ̀ nìkan la rí nínú àlìjẹ́ náà làkàfà náà wàláhì ó ti tó wa torẹ́ nìkan ò tó ní rọ́lọ̀ nǹkan bànújẹ́ mọ́ lẹ́yìn rẹ̀. sẹ́ẹ̀rí tá a bá ti wá rí ọlọ́run ọba dáwáhùn fíyà subhanaka Allahumma wàtàhíyàtùhùn fíyà sálàmù wà áhírù dáwáhù aníláhàmúdùlélàyé rọ̀bíláhàlá. àfà mo fẹ́ jẹ síkìn síkìn item seven subhanaka Allahumma tí n bá ti ní subhanaka Allahumma síkìn ti déwájú mi jollof fried jollof ẹlẹ́mìí twenty one mi ìfẹ́ ẹlẹ́mìí méje ẹlẹ́mìí twenty one fried jollof kí n pè báyìí ó ti déwájú mi tọ́ra àti ní àwọn ọmọ kéékèèké kan wíìlì dáná mọ̀kọ́là dúnà àti láwọn ọmọ kan tí wọ́n máa ṣẹ̀wà inú tiwọn ìtọ́lọ̀ nítorí ẹ̀ dáwọn sálùjẹ́ náà àwọn ni wọ́n máa ṣáàfù wa tí n bá sọ wípé ọ̀là chilled chilled kèé tó ń sàwọn tílé àwọn òrìjínà nínú àlùjànnà kí n mú látòrí oúnjẹ ìta àmọ̀ jẹ́ ń bẹ̀ ọ̀pọ̀ gbogbo ohun tí o sí láyé iná fílíjà náà ti máa la àìnú rọ́hát wàlá ugnu sẹ́mìhát wàlá ahad gbogbo ohun tá a lè imagine wàlá ẹ̀hún bẹ̀rù àlùjáná. rẹ́dí mi èdìdẹ ni kèé tí ó kó bá láàfin àwa alákọ̀ọ́kọ́ àmọ́ wọ́n wá béèrè pé kí ni ń tá àkọ́jẹ lálùjẹ́ náà gan kábídù lè húùtì abrahamu kí lákọ̀jẹ́ lálùjẹ́ náà ẹ̀dọ̀ ẹja ẹ̀dọ̀ kí mo fi jọ wọn tá a bá jẹ ọlọ́run ìta àkọ́jẹ lálùjẹ́ ni mo mọ́ o kábídù lè húùtì pé kò sí bẹ́ẹ̀ gún kò sí bẹ́ẹ̀ á máa jẹran á máa jàdìẹ á máa jẹyẹ á máa jẹ gbogbo ń tọ́ba ti wà ìtẹ́bù. bákan náà á máa mu àwọn nǹkan ẹlẹ́rìndòdò á máa mu oyin pure and undiluted honey nínú àlìjọ náà àáfà á máa mu wáìnì sọ wá rí ọtí gbogbo ẹni tó bá mu ti láyé bàbá mo bí ó torí ọlọ́wà láì má mutí mọ́ inú àwẹ̀ la wà yìí bàbá ẹ̀ mutí mọ́ ìyá ẹ̀ mutí mọ́ ẹ̀ẹ́dẹ̀ kú mọ́ bẹ nítorí ọlọ táwọn ẹ̀ bá lọ ẹ̀ mọ́ mutí mọ́ kẹ́ ẹ̀ lè mutí ọ̀run tóró ti wà nínú àdí obìnrin tó bá mutí láyé kò ní mutí lọ́run ẹnìkan ò sì ní í wà lùjàn náà àfi kó mutí ìtumọ̀ ẹni pé tẹ́ ẹ bá ti mutí láyé iná lẹ́wọ̀ ẹ̀ ní mutí lọ́run bàbá ẹ̀ má mutí mọ́ màmá ẹ̀ jẹ́ má mutí mọ́ torí ọlọ́run wà láyé mẹ́nìkan kankan nípa ọ̀dẹ̀jà àbọ̀lọ̀ ọ̀dẹ̀jà fún àfa òkè mẹ́nìkan kan bí èmi kan kèé sẹ́yìn àmọ́ bọ́ ìtì sọ̀rọ̀ tán ṣé wá rí ọtí ìtàlùjẹ́ náà yẹn ọlọ́run wá ròyìn láàyò sọ dáhùn àníhà wà láàyò sí fún. ọtí ìtàlùjẹ́ náà kò ní fa ẹ̀fọ́rí fún wa kò sì ní í pa wá ọtí ìtàlùjẹ́ náà ọtí tán fi àwọn èso ẹlẹ́rìndòdò ṣe ni. ọtí ìbàlùjẹ́nà ọtí àmùsẹ̀mí ni ọtí ìbàlùjẹ́nà non-alcoholic ni ọtí ìbàlùjẹ́nà ọtí táàmù táàmù gbádùn ni ọlọ́run bá jẹ́ àmú àtún wa máa mu milk a máa wá mu omi tó má tọ́jọ́ pé tá a bá ti mú lẹ́ẹ̀kan ògbẹ́ òní gbẹ wá má omi kan wá ń bẹ́ẹ̀ lọ àlùjẹ́nà ọlọ́jà wà ní àwọn tí ó mú. ọlọ́run ọba máa fún ànábì wa muhammadu sallallahu alayhi wa sallam ànábì ma máa fún lómi gbogbo ẹni tó ti ń ṣètò ọlọ́run tó ń ṣe súnà yóò mọ̀ ọlọ́run bí ajọ mọ́ jama tó kù bẹ́ẹ̀ sẹ́ẹ̀rí láwùjọ náà ẹ máa mi o ààrẹ ò ní í ṣe wá orí ò ní í wa ẹ̀dọ̀ ò rọ wá ò ní diabetes ò ní ṣẹlẹ̀ kò sí stroke lálẹ́ jẹ́nà torí gbogbo ń tá a máa jẹ ìgbádùn ni ìyẹn nìkan kọ́ a máa jẹ èso àwọn èso tó rí wọ́n wà níbẹ̀ ẹ́ẹ̀dì báwọn èso kan bẹ láyé ń bì olùsí ò lè jẹ́ jama apu tó bá tóbi ní ìṣe nínú àwẹ̀ èlò wọn tẹyọ apu one thousand wa yes or jàmọ́ ẹ̀jọ̀ sẹ́ni tí òòrùn yẹ jẹ tó lè jẹ ápù márùn five thousand. ṣé ẹ wá rí lálùjẹ́ náà á máa jẹ ápù á máa jẹ ọ̀gẹ̀dẹ̀ á máa jẹ gbogbo èso táwọn òtún mọ́ kọ́ tí ń jẹ́ á máa jẹ bámúrù gbogbo àwọn èso tó dáa á máa jẹ lálùjẹ́ náà ṣé ń bá mi lọ. lálùjẹ́ náà mo ń tú àdíìsì ní láàyè bulú náà wàlá yàtàgọ̀ wàtú náà wàlá yàmùtàkìtú náà. Afa ní lálùjánà àní máa tọ̀ àlìjánà àní máa yàgbẹ́ àlìjánà àní máa só àlìjánà àní tukẹ̀lẹ̀bẹ̀ àlìjánà àní fọkùnmó ṣe é wá rí lálìjánà kí digestive system wa gbogbo ń tá a bá rí á jẹ ẹ máa gbọ́ mi á wà gòfẹ̀ ilé ayé bò ló ṣe máa ń rí ó máa ń rùn gbogbo oúnjẹ tá a bá rí àjẹ gbogbo oyé gbogbo ọtí gbogbo mílíìkì gbogbo wàrà tá a bá rí àjẹ pàfúùmù ni ó dà yóò wá di àlìnísíkù débi pé màá ní bàbá ẹjọ ẹ tún gòfẹ ni ẹ gòfẹ sí i ẹjọ ẹ bá ń gòfẹ torí fẹtẹ ẹgùn yẹn pàfúùmù ló dà òórùn tó dà ni ẹ wọ bọ́ọ̀lù ọ̀sẹ̀ náà kò sóòórùn bẹ́ẹ̀ ẹ̀yin obìnrin ah congratulations kò sí pàǹsẹ̀ nǹkan oṣù lálìjẹ́nà àní lóyún lálìjẹ́nà àní bímọ lálìjẹ́nà ìgbádùn nìkan ni. kani níbi tọ́lọ́run tó wá bá wa ṣe dé ṣe rí ẹni tó bá rò pé mo kẹfẹ́ ìyàrún lálejò náà golden materials làwọn tá a máa lò abọ́ tá a fi máa jẹun gold àbí sílífà ni kọ́ọ̀pù tá a fi máa mú mi gold àbí sílífà ni aṣọ tá a wọ̀ lálejò náà wà ní báàsù òǹfìyà àríyí aṣọ tó jẹ́ pé ọwọ́n bọ́ọ̀dì aṣọ àríyí a máa wá wọ̀ lálejò náà gbogbo àwọn oríire tí ń bẹ fún wa nínú àlìjánná nìyẹn ìyẹn nìkan tó kọ́ àwọ̀ afẹ́yàwó tó pọ̀ lálùjánná ẹ̀yin obìnrin ẹ̀yin ìyá wa ẹ̀yin sísá wa ẹja sòtọ́ ọ̀rọ̀ fúnra wa ẹni tó bá níyàwó kéré jù lálìjánná àdìsí ni wọ́n bẹ́ wájú mi ò yọ níyàwó méjì ọ̀lẹ́tù ìfẹ́ sọ fún ọ̀lẹ́tù oníkọ̀ọ́sọ́rẹ́ lálùjánná ẹni tíyàwó rẹ̀ kéré jù bóyá bọ́lọ̀ ṣe fẹ́ fún àbí ibi tí ṣe ọwọ́ rẹ̀ dé tọ́lálì jẹ́nà náà ó ní darakat iná náà ó ní darakat lẹ́fù náà wà lẹ́fù àlùjẹ́ náà wà ṣùgbọ́n ẹni tí lẹ́fù rẹ̀ lójú lálùjẹ́ náà tá a bá kó èèyàn ten trillion tó ń gbádùn láyé wọn ò tún ẹni tí lẹ́fù rẹ̀ lójú lálùjẹ́ náà ṣé ẹ rí lálùjẹ́ náà á níyàwó tọ́pọ̀ ẹni tí ó níyàwó hundred wà lálùjẹ́ náà ẹni tí ó ní sixty wà ẹni tí tọ́lá àwọn obìnrin kan bẹ tó yẹ pé wọ́n fi wọ́n sẹ́ẹ̀nì fáwọn ọkùnrin kan tọ́rọ́kọ̀ tí wọ́n ti lọ ná mo wá rẹ̀ yín obìnrin kí lẹ fẹ́ dá lẹ́rú sí láyé tọkọ yín bá fẹ́ yàwó méjì mẹ́ta mẹ́rin ó lè fẹ́ ní yín la ẹsẹ̀ sùúrù dàlùjẹ́ náà sẹ́ẹ̀rí gbogbo tí ń fa wàhálà alẹ́ ayé à ń jowú à ń sọ̀rọ̀ ẹni kò sí lálùjẹ́ náà ọlọ́run ti ní ká fọ gbogbo nǹkan burúkú yẹn kúrò lẹ́mìí wa ọlọ́run jẹ́ àsoríire. àfààní ẹnìkan tó wá kọ́ sẹ́ẹ̀rí ní àlìjẹ́ náà ẹ máa gbọ́ mi dáadáa kò ní sóoru kankan bẹ́ẹ̀ wẹ́dà àlùjànnà wọn máa bá wa lára mu ni òtútù àlùjànnà ò ní fa ká máa wá gbọ̀n pé ah ìwọ ọlọ́mọdá yé òtútù o Canada lọ́wọ́ báyìí ní ìsìn àwọn ọmọ yàrá kan wọ́n ń pariwo pé yìnyín ń jábọ́ tútù afa yìnyín ní hàn mọ̀ wẹ́dà ọ gbogbo bí ìtọ́ bá kálukú láàmú ńlọ́lọ́run àáfàá yẹn nìkan tó wá kọ́ ṣe é wá rí nínú àlìjẹ́nà yẹn gbogbo ń tọ́lọ̀ ń bá ti wá ṣe fún wa lẹ́yìn páàmà kíra wa tahiyyatuhum fi asalaam asalaamu alaykum asalaamu alaykum asalaamu alaykum kíkí tó lóore jùlọ ọba àárọ̀ mu ọba ọ̀sán mu ọba àrọ̀lẹ́ mu kò sígbà tí ọba mọ. ṣé ẹ wá rí gbogbo ń tà wá sọ ìpín ilé láǹfààní mo ti bá àbá àti dúró àsìkò mi gẹ́gẹ́ bí ìṣẹ́jú mẹ́fà mo ti lo wákàtí kan àti ìṣẹ́jú mẹ́fà báyìí wọ́n sì ní kí lo wákàtí kan lọ́jọ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn àdíyèsí mọ̀ kẹ́ ń gbé jùlẹ̀ ní ìparí ọlọ́run ọba fúnra rẹ̀ wá sọ gbólóǹtọ̀ lágbára nínú súrọ́tù fúsìláti iná lẹ́dí iná kọlu rọ́bùnà lọ́wù túmọ̀ sàkọ́ ọmọ tàtàná sálù alẹ́ ìmúlẹ̀mọ́lá ìkàtù aláàtàkọ́ fún wa láàtàzánú wà á bú ṣìrùhù bílì jannati lẹ́tẹ̀ kọ̀ǹtọ́n tó àdó nàánú àwùlíyá okùn fìlà ayá ti dùnú ẹwọ́ bẹ̀rẹ̀ àkẹrọ̀ wà lákùn fi àmà tẹ́ṣẹ̀ yìí àǹfùsùkùn wà lákùn fi àmà tàdáwó ibi tí mo fẹ́ fi parí nìyẹn sọmárì àlùjẹ́nà gbogbo ń tẹ́ bá ti wá sẹ́mi yín gbogbo ń tẹ́ ẹ bá ti fẹ́ tọ́ bá wù ọ́ pé ìwọ lọ <coughs> ah nígbà tí mo wà lé ayé a máa ń jẹ àṣàrò elédè tọ́ bá jẹ́ pọ̀ ọ̀rán tí lálùjẹ́nà bí ọlọ́run àṣàrò elédè ló wù mí jẹ wàláhì yóò níwájú àṣàrò kí mo pè irú èdè tí ò sí láyé irú iṣu tí ò sí láyé táwùsá bá rò pé ah, ìwọ ọlọ́run tí wọ́n ṣìkàfà wàláì tí wọ́n ṣìkàfà ni tó bá jẹ́ pé tí wọ́n ṣìkàfà lọ́rẹ́ tí nínú àlùjánnà jàmáà kí ni ó ṣe wàláì ọ̀jẹ̀ tí wọ́n ṣìkàfà sẹ́wọ̀n pé tá a bá sọ pé kí ni ìtumọ̀ àlùjánnà gan ìtumọ̀ ẹ̀ ni pé gbogbo tó o bá ń fẹ́ ń bẹ̀ ọmọ rí ẹjọ́ kí lẹ́jọ́ tààrọ̀ làtàárọ̀ gan ṣùgbọ́n ká ẹ lè mọ díẹ̀ torí pé mi sọ́tọ́ àmọ́ lo gold àmọ́ lo silver àmọ́ ṣègbà àmọ́ ṣàwọ́mi ilé sọ gbogbo ẹ̀ ṣùgbọ́n sọ́márì rẹ̀ ni wípé lákùn fi àmọ́ tẹ̀sítẹ́ yìí àrùn fúnfún kan wàhálà kùn fi àmọ́ tàdáwó gbogbo tẹ́ ẹ bá ti ń pè pé ee one b yóò sì máa dé kí n wá parí ẹjọ́ mo rọra mi àtẹ̀yìn ọmọ ìyá mi àárín àwọn ẹni ọlọ́run ni ẹ máa wà wò àwọn ẹni ọlọ́run ni ẹ máa bá ṣe o tọlọ́run ni ẹ máa ṣe o tọ́rálì jẹ́ náà àwọn tí ó wọ ọbẹ̀ àwọn olùbẹ̀rù ọlọ́run àwọn tí ó wọ ọbẹ̀ àwọn tó nígbàgbọ́ òdodo sọ́lọ́ àwọn tí ó wọ ọbẹ̀ àwọn tí wọn èé mú nǹkan mọ́ lọ́hùn àwọn tí ó wọ ọbẹ̀ àwọn tí wọ́n tẹríba fún àṣẹ ọlọ́run àwọn tí ó wọ ọbẹ̀ àwọn tí ń ṣe dáadáa sóbì wọn méjèèjì. So wọ́n ń ṣe dáadáa sẹ́bí wọn wọ́n ń ṣe dáadáa síyàwó àtọmọ wọn àwọn tí ó wọbẹ̀ àwọn tí wọ́n èé sáwọn tí wọ́n ń náwó sẹ́sìn àwọn tí ó wọbẹ̀ àwọn tí máa ń tó mọ́sálásí ilé ọlọ́run ṣe àwọn tí ó wọbẹ̀ àwọn tí wọ́n ń tẹ̀lé kúránì àti súnà nábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam àwọn tí yóò wọ àlìjánná sọmárì rẹ̀ náà ni wípé yẹkùmúnà bil wajibat wà nawafil àwọn tọ́jọ́ rẹ̀ yàn wọ́n ń ṣe àwọn àṣepọ̀rẹ́ tọ́nà bá fẹ́ ní problem ọlọ́wọ́ tó wá wò nù náfìlà wọ́n fi páàkì ọ̀ràn yàn tẹ́ ẹ bá wá wà láàrin àwọn ẹni ọlọ́run nínú tí ó wà sílẹ̀ mo fẹ́ fi parí àdìsí ńlá kan bẹ̀. ṣé ẹ lọ́wọ́ tá a wà lálẹ́ ìjọ náà gbogbo tó lè bà wá nú jẹ́ ọlọ́run níjọ́ ṣẹlẹ̀ fún wa. kálá bá wá rínú àwọn ọmọ ìyá wa àjọ máa ń jókòó wá sí báyìí àjọ máa ń lọ mọ́dúrásà àjọ ń muslim community tọ́ba nípa sísà kan lò jáàbù bàbá rẹ̀ fẹ́ sáládà lẹ́sẹ̀ àwa láàjọ lọ lé bàbá rẹ̀ tọ́ba ní mọ́sálásì kan fẹ́ wó àwa láàlọ́ ọbẹ̀ tá a yà fídíò tá pé àwa láìkè ṣe rọ ẹ bá kan wọ́n ní àwa ṣe gbogbo dáadáa yìí àwa wà lùjànnà àwa rí i pé twenty seven ni wa àwa twenty five wa wà ní àlùjànnà ó kù mélòó jẹ́ mọ́ àwọn méjì yẹn ń èdè ẹ̀sẹ̀ lẹ́bọ̀ torí gbogbo mò ń tẹnu mọ́ ẹ̀kọ́ sásìkò ni mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹbọ tẹ́lẹ̀ fún ẹ̀kọ́ sásìkò torí náà n tó burú jù tí ń sẹ́rí gbogbo ẹ̀sẹ̀ èèyàn mo ti ń tẹ́tẹ́ ó ṣe sìnà tí ọba ti ṣẹbọ yọ ọ lọ pẹ́ kárẹ̀kẹ́sẹ̀ nínú ọ̀nà yọ padà wà lùjọ náà ṣùgbọ́n ẹsẹ̀ ẹyọ kan tí ò ní kéèyàn ọgbọ́ ń bẹ̀ òun ni kéèyàn ó sin nǹkan mi lẹ́yìn ọlọ́run kéèyàn máa ń pe nǹkan mi lẹ́yìn ọlọ́run kéèyàn máa ṣe gbẹ́rẹ́ sí nǹkan kan kọ́ máa fọ́ sí ayé kan wẹ̀ gbogbo tó bá ti jọ mọ́ pé a mú nǹkan mi bẹ̀rẹ̀ ọlọ́run èèyàn ọ̀rà nù náà ni àwọn ọmọ ìyá wa yìí àwa rí wọn ọlọ́run sì fẹ́ kán wá lùjọ náà ọlọ́run náà fẹ́ kán wá lùjọ náà nítorí pé tí ọlọ́run bá fẹ́ àní rántí wọn mọ́ àwa rántí wọn ah, ibo ni broda nokia wà broda nokia aláìkò mùsùlùmí dẹnu ẹ á ah, sista aitẹni adọmọ ṣe kí nígbà wà yunifásitì Ìlọrin ni àmọ́ rí wọn tọlọmba ti wá ní káràntì wọn àdúrà wọn gbà á wà bẹ lọ pé ọlọ àwọn ọmọ ẹ̀yà wa rèé adọmọ ṣe tiẹ̀ ni ọlọ́wọ́ wàá wo pé àwa náà rántí wọn abá wọn dí rẹ̀ bẹ́ẹ̀ wàláì wọn wà lùjá náà àwọn wo ni wọ́n bá rìn àwọn tẹ̀ jọ ń lọlé ológun wọn lè rántí rẹ̀ tó bá rántí rẹ̀ jáde náà ní ìyá ọ̀jẹ̀ sọ̀bẹ̀ sí yín la jọmọ ẹja máa wà láàrin àwọn ètò tọrọ wa bá ti ẹfẹ mẹhẹ ààrẹ tí ó ṣe kí ni o tí ó rántí wa. dáwọ́ ń fi subhanaka Allahumma nínú àlìjánná gbogbo tá a bá ti ń fẹ́ subhanaka Allahumma ọjẹ́ tiwa tahiyyatuhum fiha salam àwọn ọmọ àlùjánà pàdé ara wa a máa sálámà síra wa wà á kírù dá wa hù aníláhàmùdólèláhe rọ̀bíláàlámi tá a bá ti wá rọ́lọ́ à ń rí dùn à ń jẹun à ń mu à ń ná à ń lò ìrọ̀rùn jẹ́ tiwa wà á kírù dá wa hù anila hamdulilayi rọ̀bílà ọlọ́njá máa wíbẹ̀ o subhanaka allahumma bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al mursalin walhamdulillahi rabbil alamin